أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت و... àti imani alẹ́kùn imani àti ìṣọ́ àtàbò àti ìṣọ́ àtàbò àti alẹ́kùn arziki aláàlẹ́ ọ̀tígbòrò kọ́lọ̀ pàdé fẹ́ ìmọ̀ ọ̀dá ọdíká kọba fọ́nìbí àwọn ọkú àti ọdúnkù mùsùlùmí tọ́pìkì tí wọ́n ní kí n sọ̀rọ̀ lórí ẹ bá ṣe bó ṣe wá nù àkọsílẹ̀ tí wọ́n fún mi tààmùlátún rìbàwíyà àbí tààmùlátún rìbàwíyà من خلال مجتمعنا النيجيري àbí نظرات وعبر إلى سلمكم àwọn ọ̀nà tí àṣepọ̀ máa fún wọn látọ̀dọ̀ kan látọ̀dọ̀ nǹkan sí kejì lọ́jọ́ máa ti rìbá tí ń já sí ọ̀rọ̀ rìbá ní Nigeria society ní society wa Nigeria iná ni wọ́n ní kí n sọ̀rọ̀ lórí ń túmọ̀ sí pé ọjọ́ ọ̀nà tí èèyàn máa fi ń bára ẹni ṣe àbí oríkèyí agreement máa ń bẹ láàrin èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ síra wọn tí ó ní rìbá nú wọn pẹ tẹlẹ ti sọ lórí nù àbí eh, kẹwàá sọ di tàbí ìdìpé bọ́yá pàtó báyìí so bó la bẹ sọ̀rọ̀ lọ but n tẹ́ ẹni tí wọ́n kà máa ní pé ọyà ká máa ti ń jẹ́ àríbà sábà wọn ti ń jẹ́ àríbà sábà ti mọ́ ó do àwọn kan mọ́ àmàlà àtàbí tà tí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn sílẹ̀ tó bá jẹ́ ti rìbá ń bẹ̀ ẹni tó bá fara pẹ́ rìbá á lè mọ̀ pé ìdájọ́ rìbá lónìí tá a bá sọ ti ń jẹ́ rìbá pẹ̀lú àná ọlọ́run ọba àti ọ̀nà tó pín sí. so àríbà nínú èdè lárúbáwá ó ní túmọ̀ ó sì ń tí àwọn onímọ̀ ń pè nínú ṣẹ̀ríà nítorí alájì wọn wọ́n sì define rìbá ní terminology àwọn oníṣẹ̀ríà inú èdè lárúbáwá ní sáńpẹ̀ ní àríbá òun náà ni aziyadatu wa nama aziyadatu wa nama o tí nǹkan ó lékún kó sì gbèrú sí tí nǹkan ó gbèrú sí kó sì lékún iná ní jẹ́ aziyada àwọn náà ní jẹ́ anama òun ni wọ́n pè ń rìbá àríbá. àwọn ẹ̀rí wá nọ́rọ̀ náà subhanahu wa ta'ala tí ó ń fún wa ní àwọn túmọ̀ yìí ipe tí wọ́n máa ń pẹ́ rébà ní èdè lárúbáwá òun náà ní kí nǹkan lékún àlékún kan àti kí nǹkan gbèrú wọn láwọn ọba ọmọ alẹ́kọ́lá sọ pé àkàràhùn àkàràtà rọ̀ọ̀dìyà òun láwọn bá gbá wọn mú nígbàmúyà rọ̀ọ̀dìyà ìyẹn ni pé za ìdà ìgbàmúyà tó le tó ṣe kíni tó lékún. tó lékún tí ṣe díẹ̀ bá ń bí ìtumọ̀ ziyada nínú ayà yìí báyàtọ̀ nínú ṣúrọ́tù ṣáàkọ́ nìyẹn nínú ṣúrọ́tù hajj tàbá tún wò ọlọ́run ọba alẹ́kẹ́lá sọ fún wa pé وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ọlọ́run bàbá alẹ́kẹ́ ọlá sọ pé ẹ máa rí ilẹ̀ láwọn àkókò kan hamidatan yẹn pé ya àbí satan tó jẹ tí ó sì kan bẹ́ẹ̀ pé kí tẹ́lá ìdè kan pọlẹ̀ nígbẹ̀wọ̀n òun sì ka tí ó hù jáde. fàyẹ́dà anzalna alẹ́ halma ọlọ́run bá tó wọn bá sọ ní kalẹ̀ tó ń rọ òjò lórí ilẹ̀ náà. ìkàzà ilẹ̀ yóò mí yóò jọmi sára omi ọ̀wọ̀nú ẹ̀ wọ robert yóò di pé subhanallah yóò máa gbèrú àwọn akọ́tọ́ bá wà ń bẹ tó bá tán bá jẹ síbẹ̀ yóò máa gbèrú yóò máa gbèrú ẹ yánnù yóò máa gbèrú grow wọ ambata ti ń kólé gbogbo àwọn kólókó tó bá ti wà ń bẹ yóò máa ga sí yóò máa lọ́yẹ pé lónìí tó yẹ pé tẹ́ ẹ bá rí báyìí yóò máa sojú lọ́yìn ẹnì pé tó máa àríbáńdà yẹn náà àzíyáda wà nínú máa òdà nínú àwọn ẹ̀rí náà ọlọ́run bá ní pé a máa ń àríbá tí máa ń jẹ́ ìtumọ̀ tó ní òun náà ní kí nǹkan lékún kí nǹkan gbèrú bákan láǹfààní fúlọ́tò rome ọmọ àti ètò mẹ̀rẹ̀ríbá lè yàgbọ́ àfi àwọn àlè فلا يربع عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضيفون ọlọ́run bá sọ ní ṣọ́ọ̀tù rúmù yìí pé ntẹ́ bá ń fààyàn lówó èlé àbí ntẹ́ bá ń fààyàn tẹ́ ń ná pé kí ẹ ti gba èlé tó jù bẹ́ẹ̀ lọ. fọ́lá yàrá ń dàlọ́ kò ní gbèrú lọ́dọ̀ èyàn tún jẹ́sẹ̀ ní tábà sọ pé rìbá ń bì wọ́n wá nítumọ̀ rìbá tí ọlọ́run ṣe léwọ̀ tábà jẹ́ pé lórí pé rìbá ń bì àríbà já ìsìn pé rìbá tó tọ́ tó yẹ pé náà mi pẹ̀lú rìbá tó sọ̀rọ̀ àbẹ̀ ẹni tí mà sí pé ẹni tó bá ṣe náà kò ní gbẹ̀sán lọ́dọ̀ náà ọba wọ́n máa ń àti fún zakati ṣùgbọ́n tẹ́ bá ń ná tẹ́ bá ń fàyàn ní zakawo yín o fáwọn láyé kan hàn mọ́ torí ìdó níwájú àlọ́ yìí tẹ́ ẹ̀ ń tẹ́ pẹ́ ń ṣe tó tọ́lọ́ ọba ẹ̀ ń fún yàn torí tọ́lọ́wọ́ ọba àwọn ń tàn lọ́wọ́ ọba ó ṣe àdìpẹ́lẹ́ fún so àwọn ẹ̀rí náà lọ́wọ́ ọba ti ń já sí pé àríbà tí màá wá ní ìtumọ̀ àzíyádá àlékún àti kíkan bẹ̀rù ríbà níbi lárúbáwá máa ń pè ní àlèpé ní àrímà báwo yẹn nínú èdè míì wọ́n máa ń pè ní pé wọ́n fi mímọ̀ pé wọ́n ní àrímà àrímà àrímà yẹn ni pé ìtumọ̀ náà ní àríbà. àríbà nínú ṣẹ̀ríà lọ́dọ̀ àwọn onímọ̀ ṣẹ̀ríà ìtumọ̀ rẹ̀ wọ́n ní fadlun makhsusun fadlun makhsusun mustahaqqun li ahadi al-muta'aqidaini عما يقابله من الإبادي وأن تنجا ربا تنجا ربا إن الشريعة فرض فرض مخصوص وأن كان كان لي باتو كان كان لي níbi dúkìá tó fún yàn ó ti ní nǹkan tí ó lè nígbà wọn bí wọn bá ṣe ní àdúrómẹ́ta ara yẹn tí wọn fún rí bá bóyá one percent ni o two percent ni o bójú bẹ́ẹ̀ lọ ni o bí ò tó bẹ́ẹ̀ ni o fadlun makhsus mustahakul ahdi almutaaqidain tó jẹ́ pé n tó lé yẹn níwọ̀n bàkà tó lé lọ́wọ́ làwọn pọ̀ náà kéré ni ó jẹ́ ẹ̀tọ́ ẹni tí ó ní agreement pẹ̀lú ẹlòmíì ipe tí wọ́n bá ti fún ọ lọ́wọ́ yìí o òun yọ ọ lọ́wọ́ yìí o n tó fi san ni èdè ni o bóyá ẹ̀ńtọ́ fi san ten percent èlé ló fi san fún ọ̀yọ́ àbí one percent àbí two percent ni o ṣe àpọ́jù jẹ̀tọ́ fún àbí níbà máa gbé mẹ́tẹ̀ẹ̀rẹ̀ mustahakul bi ahadi al-mutaaqidin kọ́ọ̀lìn an ma yuqabiluhu min al-iwad ntí a máa fi ń ntí a máa fi ń sáàrọ̀ kan kò ní sí láàrin wọn ìyẹn ni pé kí wọn yá ní ten thousand sìn kó wá ten thousand yẹn wọ́n fi gba eleven thousand wọ́n gbà lọ́wọ́ yẹn ṣe mà pé nǹkan tó lé láàrin wọn fadlo masu nǹkan tó lé láàrin wọn náà ni one thousand àbí tọ́fẹ́ gbà fún ten thousand tọ́fẹ́ gbà lórí ten thousand tó yá ẹni tó yá o ó sì jẹ́tọ̀ fún un nígbà tó ń kúrò àgbọn ìtàjọ ṣe ẹ wá rí pé kíní tó lé wọn tó lé tọ́fẹ́ gbà lẹ́tọ̀ kò sí nǹkan tó fẹ́ fi bí fún padà fún ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ tó máa kọ́ lẹ́nu anma yuqabiluhu mẹ́nà bí fún ẹni ó gba nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ ṣe mọ̀ kí tó bá yẹ kó bá tajà fún tàn ni kí tàn bá tó bá ti pé ọjà yìí eleven thousand àwọn ọ̀tà tó bá gba eleven thousand lọ́dọ̀ tàn tòun náà sá gba ọjà bí ẹ wà ní tó jẹ́ tí ó rọ́pò owó títàn fún nìyẹn ṣẹ́yìn títàn kó lé lórí tó price òun náà gba nǹkan tó tọ́ rà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n bí rìbá kò sí fi débẹ̀ òun fún iye kan báyìí dé ó ṣàlékún tí wọ́n bá fún ẹ̀ ìnáà àlékún yẹn pẹ̀sí tó ṣe kí kò sí tí ó fi dá padà fún òǹtọ̀ kò sí tí ó fi dá padà fún òǹtọ̀ nítorí lẹ́kùn yẹn níbi àlàmọ́rù ìbáwíyà àlàmọ́rù àrìbáwíyà òun ni kí lápẹjúwe ń sìn àwọn nǹkan tí jọjẹ́ dúkìá tí rìbá wọbẹ̀ lọ́jọ́ pé bí náírà sí náírà sí kí a ní mo ọ̀yọ́ ní eh, one thousand naira so ẹnìkan ní díẹ̀ ẹnìkan ní five hundred kí ẹni tó sọ pé five hundred lòún ní di one thousand sí kí ẹni sọ pé èló ló ní ten thousand kí wọ́n á ní tọ̀ ten thousand yóò fi fún mi ní òun fi fún yóò fi fún wọn ní eleven náà ní nǹkan lé níbi nǹkan tí lè bá dúkìá tí ìbẹ̀ lásán ní àwọn èèyàn tó bá jẹ́ pé ibi ti gbèsè náà ni pé ẹnìkan yáyàn gbèsè àwọn yáyàn lówó wọ́n wá ní oṣù kan lọ́wọ́ tó mú wa bàbá lóṣù kan yẹn wọ́n wá ní tọ̀ sẹ́kọ̀n ọba ọjọ́ kun five thousand lòún yá ọ èyí tó fi dá thirty thousand padà wọ́n ó fi dá thirty thousand padà so fọ́dún màkúsùn rẹ̀ ziyada yẹn tó lẹ́nu ọ̀hún náà ni iye tí ó fi kún lórí pé lórí iye tí lórí gbèsè tó yá bí bá ṣe wá ń pẹ́ sí. Si, bẹ́ẹ̀ ni ó sì máa ṣe kíni ẹ̀fẹ́ ah, kọ̀tún rí gbàtí ó tún rí ah, wọ́n tún wá tọ́ta fún ṣé kò tún fún lọ́jọ́ sí ni ọ̀dà bí ó dọ̀sùn méjì wọ́n kọ́ lọ́sùn kan sí ọ̀sùn lọ́ọ̀fì sọ ten thousand lápèjúwe ni so yóò máa jẹ́ five thousand ọ̀yàn ten thousand wọ́n á lè san forty thousand so eléyìí wọn ní túmọ̀ definition tí wọ́n fi bì láàrin الربا من الشريعة فضلا مخصوصا مستحق لآدم متعاقدين قولا عما يقابله من الأول àríbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe léwọ̀ fún wa ìyẹn ni pé èèwọ̀ lọ́jẹ́ ní ṣẹ̀ríà ọlọ́run ọba nílẹ̀ Islam rìbá jẹ́ èèwọ̀ pẹ̀lú ẹ̀rí náà ọlọ́run ọba subhanahu wa ta'ala àti pẹ̀lú ẹ̀rí nù sunna nabi muhammad sallallahu alaihi wa sallam àti pẹ̀lú ẹ̀rí àpapọ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ tí ò ọlọ́run bá sọ wípé nínú sọ́tò rome ọmọ àti ẹ̀tọ́ mẹ́rin bá lè yàrbù àti àmúwá lè jìnà fọ́lá yàrbù ẹ̀ndà lọ ọmọ àti ẹ̀tọ́ zakatin turidu na wajen allah ìfàwọ́lá ìfàwọ́mọ̀ mọ̀bẹ̀tù ọlọ́run sọ bí ní sọ́tò rome pé ọjọ́ kátẹ́ fún yà lọ́wọ́ èdè àbí tẹ́ ń gbà lọ́wọ́ yà lọ́wọ́ èdè tẹ́ ń fún yà owó tẹ́ ń fún àwọn èèyàn tẹ́ fi ń da tó lé fọ́ọ̀rẹ́ fi lè máa jẹ̀lú sí i ọlọ́run ní fàlàyé kò ní bẹ̀rù lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀rọ wọlé kò yẹ parun àbí ẹnu ká ẹ má ní tó bẹ́ẹ̀ ṣe ní àbí parun náà ọya kọ́lá àbọ̀sẹ̀ lẹ́yìn ikú yín yọ adẹ́gbẹ̀ fẹ́ kó jọ yìí. fàlàyé ọ̀rọ̀ ọmọ àtẹ́kùn mi sọ pé ká má jẹ̀rìbá yàní tí wọ́n yẹ pé ń kìlọ̀ pé ká má jẹ̀rìbá fún wa ṣùgbọ́n kò sí làmọ́lẹ̀ fún wa pé èèwọ̀ ló jẹ́ bí ìgbà tó yẹ pé ọlọ́run ń ṣe léwọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́lọ́n tó wá ṣe léwọ̀ pọ́nbélé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bọ́lọ́run ṣe ṣe ọtí léwọ̀ díẹ̀ díẹ̀ tó tó wá ṣe léwọ̀ pọ́nbélé eh, suratul nisa ọlọ́run sọ pé eh, Allah sọ pé ọ̀hàrọ́mù alálàdé nà hádù ọ̀nà náà fàbí zulmi mìíràn alálàdé nà hádù ọ̀hàrọ́mù aléhìn tàyíbá ti xiddat lahùn àdìsọ́dìhìn àn sàbílìláhi wa ákàdìhìn rìbá wàkàdùnúhù àn wa ákìlìhìn amwálà nàásì bilbaatul wa àtàdìnà lìkàfìrì nà mìíràn àdábà alìmà inú ṣúrọ̀tù النساء ọlọ́tún sọ bí sọ́rọ̀ yìí wípé títorí àbòsí táwọn ẹni tí àwọn Yahudi ń ṣe títorí àbòsí tí wọ́n ń ṣe àwọn kan tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa pé kí wọ́n máa jẹ kí wọ́n máa lù ọ̀hún Ọlọ́run bá ṣe ó sì sọ́dẹ̀ ìwọlé wọn lórí àbòsí ọ̀dà o alábòsí tó bá máa jẹyìn àbòsí ọ̀nà kò ní sábòsí nǹkan tó lọ́n ṣe tó nǹkan dáadáa tó lọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa tẹ́lẹ̀ wọ́n ṣe lẹ́wọ̀lé wọn lórí kọ́ máa fi jẹ́ ìbáyé fún wọn wọ́n bí sọ́dìhìm à ń sabilillah àti pé wọ́n máa ń kọ́ dí ọjọ́ náà lọ́wọ́ bá tí wọ́n bá tọ́ bẹ́ẹ̀ tẹ̀sán wọn ní rárá wọ́n bẹ́ẹ̀ tẹ̀lé ànábì òní gbà bẹ́ẹ̀ ni ọjọ́ tí máa ń kọ́ dí ọjọ́ ní ìsìsán ìgbẹ̀yìn rẹ̀ òní dá o ìgbẹ̀yìn rẹ̀ òní dá tọ́ba dá fún lálẹ́ kò ní dá lọ́sàn tọ́ba dá kò nínú ewu rẹ̀ náà ni pé ọmọ ń tàn wọ́n wọ́n lè má wúlò àwọn ẹja máa ń ṣe bẹ́ẹ̀ bíi fọmọ ọmọ ọmọdé fọmọ ṣe kọ́ọ̀tù fọmọ ìyàwó plus tí ọ̀rọ̀ kọjá bọ̀ nǹkan pẹ̀lú ibi tọ́nà kan ṣàánú wa. òwò ákèrè mọ̀ rìbà inú tó wọn fi ṣe bẹ́ẹ̀ fún wa ìdí tó wọn fi ṣe bẹ́ẹ̀ fún wa náà ni pé wọ́n tún máa ń gba rìbá wọ́n yàrá wọn lówó wọ́n fi gba èlé àwọn kan wọn fi ṣe tó ń ṣe lẹ́tọ̀ fún wọn tó ń fi ṣe lẹ́wọ̀ fún wọn tó ń fi ni pé wọ́n máa ń jẹ rìbá láàrin ara wọn kò kán síbẹ̀ ọlọ́run sọ pé wọ́n á kéré àmúhálà ní láti rìbá pé wọ́n á tó máa jẹ́wọ́ àwọn ẹ̀ níjẹkújẹ ṣe àpá àwọn tí wọ́n jẹ́ lárúbáwá àwọn kẹfẹ́rí mọ́kà táwọn mínà tí wọ́n jẹ́ tí wọ́n ṣe kẹfẹ́rí mọ́kà tẹ́ di máa ẹ̀mọ́ ọ̀dẹ̀ ni ọ̀nlẹ́sẹ̀ alẹ́ náà tó mìíràn sàbí pé kò sí ẹ̀ǹtì ọ̀sẹ̀ àti ọ̀bì àwọn nígbà bá ṣe fún àwọn ṣe bá àwọn jẹ àwọn jẹgbẹ́ náà ọ̀rọ̀ ákìrìmọ́ àwọn alàmìnà sàbí bàtà àti máa jẹ owó ara wọn lẹ́yìn ara wọn lọ́nà tí ò tọ́ àwọn tí wọ́n pèrè aláàfáà wọn wọn máa jẹ owó àwọn tí tẹ̀lé wọn níjẹ tí ò tọ́ ọlọ́run sọ pé ọ̀ àtàdínà lè kọ́ ìyẹ́ ìyẹ́ ẹlẹ́tẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀ fún wọn àwọn tẹ́jọ́ kébèrè ni wọ́n ti kébèrè ẹ̀ ẹ̀ àyà kejì nìyẹn àyà kẹta sóràtù ọwà ní sóràtù àrọ̀ sóràtù alẹ́ mìíràn ọlọ́run sọ pé wàlá ìhàlẹ́dàdé ní واتقوا الله لعلكم ترحمون إن سورة آل عمران سنك لين لين آية واتقوا النار التي وقول واتقوا النار التي آه، إيه لما تقول اتقوا الله Thank you. إيه؟

torí pé ọlọ́run sọ pé kékeré pọ̀ mí pé bóyá ká jẹ rìbá ká jẹ owó èlé ká alẹ́ máa jẹ díẹ̀ díẹ̀ tí ò bá pọ̀ rárá interest kọ́là bó ṣe bó bá máa níwọ̀nba haram náà èèyàn gbọ́dọ̀ bá èèyàn gbọ́dọ̀ jẹ́ haram ṣùgbọ́n ọlọ́run fi ń sọ ìṣesí tí àwọn lárúbáwá wà bí wọ́n ṣe máa bára wọn lò kí wọ́n tó wọ́n tó fi sáàmù náà lẹ́gbẹ̀ẹ́ bí gbèsè bá ṣe ń pẹ́sí lọ́dọ̀ ẹni tí wọ́n yá lọ́wọ́ bẹ́ẹ̀ ni èlé ọ̀sẹ̀ máa hẹ́n ní ọ̀sẹ̀ máa pọ̀ sí. ọlọ́run sọ pé kápá àwọn ọlọ́run ọ̀bọ̀ alákùn tó ṣe fún un kálẹ̀ bàjẹ́ tí yóò jèrè. ẹ̀ pé nígbà wọn ọlọ́run tó wá sọ lẹ́yìn rẹ̀ pé wà á pé ọlọ́ha wà rasul la'allakum turhamun. ọlọ́run tó wá sọ lẹ́yìn pé wà á pé ọlọ́ha wà rasul la'allakum turhamun. níbi tẹ̀lé tọ́lọ́run bá ní káfíìrì bá ká má jẹ rìbá ẹn tí ọba ti ṣe tẹ́lẹ̀ ká má jẹ bẹ́ẹ̀ ẹn tó bá ti kó ti kára bọ̀ tẹ́lẹ̀ ó ti wọ́ kó sì dá àwọn ẹn tó dáwọ́ ìlera wọn kọ́ da padà fún wọn ẹn tí ọ̀ma bó ṣe dá padà kọ́ fọwọ́ wọn ṣe nǹkan kakọ́ pẹ́tọ̀ ó sáré sè é kọ́ nǹkan forí yìí ó sì má jẹ bẹ́ẹ̀. àwọn àyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ti sọ̀rọ̀ nípa rẹ̀ wá pé ó fi ń wa lọ́wọ́ ṣùgbọ́n ọlọ́run kò tí ì ṣe lẹ́wà pàǹbélé fún wa ìgbẹ̀yìn àyà tó sọ̀kalẹ̀ nípa àdìbá ọ̀nà ìdílé tó wà ní sọ́ọ̀tù bọ́kọ́rọ̀ ti sọ́ọ̀tù rúm yẹn wọn àpè mákìn mákà ló sọ̀kalẹ̀ sódà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tààsì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù ti sọ́ọ̀tù nìsà ali imran àti sọ́ọ̀tù bọ́kọ́rọ̀ alladhina ya'kuluna riba alladhina ya'kuluna riba alladhina ya'kuluna riba la yaqumuna illa kama yatakhabbathu ash-shaytanu min al-mas ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا فمن انتهى فهجره فمن انتهى نعم فمن جاءه موعظة من ربه فانتهى فأمره فله ما سلف وأمر إلى الله ومن أعدف فأولئك أصحاب النار فيها خالدون yamhaqu Allahu ar-riba wa yarbi as-sadaqat subhanallah ọlọ́run sọ ayà ìkàlẹ̀ pé òun fi sọ rìbá ó fi sílẹ̀wọ̀ fún wa ní ìsọpámbélé pé òsín tí wọ́n dọ́yìn mẹ́ta pé rìbá àdó ìdídọ̀ mọ́ rárá rẹ̀ toríkọ́ náà ni àwọn tí wọ́n ń jẹ rìbá wọ́n dìde bí wèrè lọ́jọ́ kìyàmù wọ́n dìde bí wèrè bí agánigà wọ́n lọ́n kọ́ ṣọ́ wa ń bẹ́ẹ̀ kí ló fa náà ni pé wọ́n ní ẹ̀sẹ̀ bí bísẹ̀sì náà ìbéèrè rìbá ò yàtọ̀ sí business ò yàtọ̀ síra wọn ọlọ́wọ́n ni wà hálàlọ́ ìbẹ́yà wà háràmà rìbá òun ọlọ́wọ́n bá wọn ṣe business sector fún wa ṣùgbọ́n tí ń jẹ́ rìbá bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ títà rírà tí kò tọ́ ìtumọ̀ rìbá náà ni ọlọ́wọ́n ṣe léwàléwà lórí. فمن جاءه موعظة من ربه فانتهى wàláhùn mọ̀sálà obìnrin tó bá ṣíwọ́ lẹ́yìn ìgbà tí ìkìlọ̀ ti wá lọ́tọ̀dọ̀ ọlọ́run ọba ní tó ti jẹ́ síwájú ọlọ́run níbi bíi wà mà ní àádá fa ọ̀làyíká asùfáàrùn nàrí ń fi àkọlùdù obìnrin tó wá ní padà tó tún náà máa jẹ́ òun náà máa wà nínú wa ní yá ń pàkọlọ́run rìbà bá gbogbo tí ń jẹ́ owó rẹ̀ owó èlé anabi sọ nù hadith sahih ma bukhari pé máàlù rìbá ìlà kúndìn wọ́n ẹni kásò owó èlé o bí wọ́n bá di pọ́pọ́ ẹni tó kọjá tó bá di pọ́pọ́ anabi sọ pé à ẹ̀ka kékeré ni yóò padà di tí o tó nǹkan tàbí yóò padà parẹ́ sallallahu alaihi wasallam. wàá yóò rìbí sadaqat ní ṣùgbọ́n àwọn tí ń jẹ́ sára tẹ̀ ń ṣe èyí tọ́jú ọ̀ràn èyí tọ́jú ti náfìlà wọ́n máa gbèrú ẹ̀ fún yẹn wọ́n jẹ́ kọ́ máa ṣe kíni yóò máa gbèrú ẹ̀ fún wa ìyẹn ni pé wọ́n máa fi dìrẹ́ wọ́n máa fi jẹ́ kọ́ wọ́n máa lékún dúkìá wọ́n máa lékún. lórí anábì sọ pé sallallahu alaihi wasallam ọlọ́run ọba tẹ́nìkan bá ṣe sàrà àtọ́nà bá gbà pẹ̀lú ọwọ́ rẹ̀ ọlọ́run ọba yóò máa bá rí sàrà tó ṣe fàyẹ́nà lọ́ha yọ̀rọ̀ bí wọn kọ́ ọlọ́run bá máa bá a tọ́jú sàárà yóò máa bá a rèé yóò máa gbèrú ẹ̀ sí yóò máa gbèrú ẹ̀ fún yóò máa kẹnu jáde yóò máa pọ̀ yóò máa pọ̀ yóò máa pọ̀ gẹ́gẹ́ bí wọn kálukú wa ta bá ní ọmọ ẹ̀sìn tí báyìí bá ń tọ́jú ẹ̀ yóò máa di kíni yóò máa tọ́jú yóò máa di ńlá tí ó fi di tọ́jú àgbà kíni padà yóò máa kú lọ́rẹ́ bá lọ́dọ̀ sàdàkọ́tì ẹ̀hẹ́n so ọlọ́run tó wá sọ pé yá ayúhà ládé àmànú ayà náà lẹ́kẹ́ ayà ọ̀ọ̀n ayà tó tẹ̀lé yá máa kò lọ́hùn rí bá yá ayúhà ládé àmànú sákòlá wà lọ́rùn máa bá kí ọ̀dà rí bá ẹn ayà tó tẹ̀lé yá ayúhà ládé na àmànú ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀nà tó pè wá ẹ̀pẹ́ ìwọ̀n ọlọ́run bá ọ gbàtẹ́ bá síwọ́ ẹ filẹ̀ sóye ọ̀dọ́rò máa bá pè ọ̀nà rìbá ìyẹn ni pé ẹni tó ti lówó tó ti yánà kátẹ́lẹ̀ tó fẹ́ gba ìlé tó ti gbà pé kọjá lẹ́yìn ìgbà tí wàá ti adé bá kó ṣe ọkọ̀ má gbà mọ́ títàn bá pé owó tẹ yáwọn ní pé ten thousand tẹ pé eleven thousand ní ọ̀nà rárá wa ìgbà tí wọ́n mọ̀ pé ọ̀dà ẹni gbà tí èṣù ń lò òun á rárá òun ọ̀dà ten thousand ọ̀nà ni kọjá padà ọ̀dọ́rò máa bá pè ọ̀nà rìbá ẹni tó ṣe gọ́ọ̀dì kan tọ́lá ẹni dá gọ́ọ̀dì méjì lọ́wọ́ ẹnìkan tẹ́lẹ̀ rárá gọ́ọ̀dì kan ló máa padà má fi gbé má fi fún mi gọ́ọ̀dì méjì wàrà ló máa bá kẹ́ àmì àrìbá nǹkan tán mi ní ìtẹ́lájọ́ mi ní òdodo. fàyẹ̀ làm tafàlù fàlà náà bí harbi min Allah wa rasul dátẹ̀ ẹ̀ bá síwọ́ o tẹ́ bá lẹ̀ ní síwọ́ ẹ̀ máa jẹ́ ǹsọ́nà mi pé ọ̀nà ọlọ́run ní kẹ́ẹ̀mà fáàlánù ẹ̀ ní pé fáàlámù ẹ̀ mà pé wọn lọ́wọ́ bá jagun àtòjíṣẹ́ wọn. ibi kan sọ pé àti ẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn pé kò sí tó tóbi tó rìbá kí wọn máa èlé ó bẹ̀rẹ̀ àkàlà kan lọ́wọ́ èlé jẹ́ ni wọ́n ni o Ọ jẹ́ ẹ̀ẹ̀kálà ló ń ṣe ni o Ọ jẹ́ ìlú ni o ó jẹ́ báńkì ni o gbogbo tó lè wọ́n ní kò sẹ́sẹ̀ ńláńlá kan tó tóbi tó lẹ́yìn ẹbọ lẹ́yìn kí wọ́n ṣe kúrò sọ́lọ́ wọn wọ́n ní torí pé ní kò sí ẹ̀ṣẹ̀ ńlá tí yàn ṣe lẹ́yìn pé lẹ́yìn ẹbọ ọ̀tọ̀ náà sọ pé kọ́ńtà wọn máa kó wọn bá wọn jagun àti bíi rìbá bí tọ́wọ́ dìbò alágbàdé fáàdà náà bí harbi min Allahi wa rasulih wáyé ń tó tuntun náà tí wọ́n ti wá túbá tẹ jáwọ́ tẹ ṣe kọ́ lọ́sọ̀ pé lẹ́ẹ̀ṣẹ̀ látàbí mọ́ tó lámù ẹ̀pẹ́ ẹ̀ so kí ni a ti ń pè ọdẹ owó tẹ̀mí ṣe business owó tẹ̀mí ṣe business ni kò sẹ́ni tó ṣàbòsí fún yín ẹ má yẹ ní ṣàbòsí fún yín pẹ̀lú kíkẹ́ wọ́n náà tí ò tọ́ láti gbọ́n tí ò tọ́ dẹ́dà mi kò fi lè lékún bẹ́ẹ̀ sì kò sẹ́ni tó ṣàbòsí fún yín láti kọ́ gba owó yín lọ́nà tí ò tọ́ kí oṣù máa di owó yín kù. subhanallah alayi so ọ̀rọ̀ rìbá ó lájà gan áyà àtàwọn áyà àwọn áyà tó fúrọ́ọ̀tì bá kọ́ra yìí òun ni áyà kúrò mọ́ òun ni tó pẹ́ yẹn pé ọ̀nì àyà tó sọ̀kalẹ̀ nípa ìdájọ́ rìbá ibẹ̀ lọ́rọ̀ ti ṣèkìnnì lọ́rọ̀ ti dé lọ́dọ̀ ọ̀rọ̀ ti ṣe lé ìwọ̀ pọ́nbélé fún wa lọ́dọ̀ kò kò sí nǹkan mi tí wọ́n jọ tí wọ́n jọ yín bẹ̀tà yà pé èèwọ̀ ni fún wa ká máa jẹ rìbá èèwọ̀ ni kéèyàn fún yàn èèwọ̀ ni kéèyàn gbà ẹ̀rí nínú ọ̀rọ̀ ọlọ́run ọba nínú àwọn àyàmẹ́ ẹ̀rí tọ́nà sọ̀rọ̀ rìbá nínú súnà ní Muhammad sọ̀sọ̀ àwọn àhàdìsù pọ̀ nínú rẹ̀ ní àhàdìsù sọ̀hìn nínú àbí ìrora ìtàkùsọ́bà mọ̀dẹ́kọ̀ọ́ anábìrin ká páyà àwọn kan tí ká páyà láti máa ṣe àwọn kan méje tí máa páyà wọn tí àwọn bá ṣe ìyẹn pé tí ó sẹ̀ràn dẹnu ná tí ó sẹ̀ràn dẹnu ná ẹni ná kọ́lọ̀ kan ṣe wá bẹ́ẹ̀ àkọ́kọ́ ní anábìrin sọ pé aṣírkù bìlá aláàdù bìlá ìyẹn máa ṣe ṣírk kí àwọn ṣe ṣírk tí àwọn máa kọ́ kọ́ sẹ́rù pẹ̀lú ọlọ́run ọba níbi iṣẹ́ ẹ̀ṣẹ́ ọlọ́run ọba ti jẹ́ tàwọn hídòrò bí i àyè àbí ibi ìjọsìn táà jọ́sìn ọlọ́run ọba kí àwọn máa ti jọ́sìn ọlọ́run ọba kọ́ jọ́sìn ọkàn mi kẹ́nìkan nítọ̀ wọ́n fún yàn nẹ́fìlà kan jẹ́ pé èèyàn èèyàn sọ́dọ̀gùn mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀yẹ́ tó máa pé ẹ bọ́ nìyẹn torí pé ní wọn bá kí nẹ́fìlà kan yàn kò sí àtọ́jú pé tí wọn kọjú sí kébìlà náà bí wọ́n ṣe á kí nẹ́fìlà kan èèyàn kọjú sí èèyàn sálámà kan sápọ̀ sí kébìlà sálámà kejì sápọ̀ ọ̀tún ọ̀kan sápọ̀ sí ọ̀kan sẹ́yìn à ẹ̀yà tó máa pé ṣírkù sótìyé sódàtì ẹbọ ẹsẹ pọlọlọrun ọba làkọkọ ní tí máa pààyàn ọhún tẹ àtàrí kásá fún òun ni ìyá náà ẹsẹ òun ni ọgbọ́n kọ́lé ẹsẹ lóbi ẹsẹ tó tóbi yányá ẹgbọ́dọ̀ lórí ẹ mùsùlùmí ká pàdé àti màṣẹ lọ pọlọlọrun ọba ẹlòmíràn máa pẹ̀lẹ́ mùsùlùmí ó lè máa ṣẹbọ láì ní mà látara pé ń ṣàdúrà látara pé ń wá ọlá látara pé ń wá èyí látara pé ń wá owó látara pé ń wá ìmọ̀ látara pé ń fẹ́ jẹ́ gbajúmọ̀ látara pé ń wá ọmọ látara pé fẹ́ kọ́ ọmọ ọjọ́ yẹn subhanallah ẹlẹ́nu bọ́ gbọ́n mọ́ra bá ṣe àdékọ́délé babaláwo àdékọ́délé àwọn alifájà ń pè láfa àdékọ́délé tí èsì ni lọ́wọ́ subhanallah ọlọ́kọ̀ṣọ́ wa ń bẹ̀rẹ̀ tó dùn sí ọlọ́kọ̀tù wa lọ́nà halal náà mọ̀ dáadáa kọ́ mọ̀ dáadáa kàtó yàtọ̀ sí tọ́ba yìí dáhùn bá jẹba márùn tọ́ba pẹ́ ọba jẹ pé tí ẹ̀yà fi jẹ kẹfẹ́rí iná gbére ni. ìkẹta ọ̀kọ́tún nọ́ọ̀sì láti haram Allah illa bil haqq kéèyàn pẹ́ ntí ọ̀tọ́ sí kéèyàn ẹntí ọ̀tọ́ sí ikú ọ̀tọ́ sí pípa ìyá apá ẹn tọ́ba tí wọn bá tí wọn bá sì jìyà fún ilé ayé tí wọn bá pọ̀ náà di inú náà ní ọ̀wà o ẹn tọ́jà mú mi ní tó pààyàn tó pàmì ní ẹgbẹ́ rẹ̀ tí wọn bá sì jìyà fún tó wọn sì yọ̀ǹda tí wọn fọlọ́jì pé àwọn ọ̀sẹ̀ kìsọ́ sàn án yọ̀ǹda àwọn ọ̀sẹ̀ kọ́ àbí kọ́sàn díyà tí wọ́n sọ pé kọ́sàn díyà fún ẹ̀jẹ̀ àwọn tọ́pa tó ń tàn ìnáná lọ́wọ́ ti kẹrin òun ni aklo riba òun náà ni aklo riba tọ́jú tọ́pìkì wa ẹ̀ ti ń jẹ rìbá ẹ̀ ti ń yá lọ́wọ́ èlé organisation kan ni wọ́n ní o so àwọn ẹ̀sìn organisation ni òtún ẹ̀kọ́ sáà gbé àwọn kàtà riba ni anábì sọ pé aklo riba kò jẹ́rìí báwọn nínú nǹkan tí máa ń pààyàn ẹ̀sẹ̀ ńláńlá tí wọ́n ń kásá fún tó tí wọ́n bá kú lórí ẹnu náà ni wọ́n dàbí àjẹ́ wọn nìyẹn. ìkarùn-ún akulu àmọ́wálé akulu máa lè jàsí ọwọ́ ọmọ olùkọ́ kí wọ́n máa jẹ́ dúkìá ọmọ olùkọ́ kí wọ́n jòkó lé mọ́lẹ̀ kó máa jẹ́ dúkìá wọn dúkìá kí wọ́n máa jẹ́ kó subhanallah kó jẹ́ mọ́lẹ̀ ẹni tó bá kú lórí ẹ̀ tí ọ̀dà padà sínú ká sọ̀rọ̀ alẹ́ láti máa ṣe àwọn kan wáyé tó lè máa wọlé ẹ̀kẹfà àtàwálé yàrá mazahdi kí ni wọ́n sá njọ́ tí jihad ṣẹ̀tí jihad bá ṣẹlẹ̀ láàrin tí a ń ja àwọn kò kí islam fi borí ẹni wà lógun tí wọ́n pẹ́ ní ẹni tí wọ́n mọ̀ jà pẹ̀lú àwọn kèfì tí wọ́n mọ̀ jà wọn lógun tó wà nínú ẹni nínú ogun ìyẹn ni pẹ́tọ́ wà nínú àwọn ẹni tí ń fèsì àwọn kèfì rí kó wọn wá sákẹ́yìn kó họ kó họ lọlé àti kọ́ sára bí jọ́ọ̀sà lọ nígbà táwọn ọmọ fẹ́ ń bá kìfì ìjàgbọ́n lọ́wọ́ ẹ tó bá kú bẹ́ẹ̀ tọ́nà ọ̀sán ní ẹ̀tẹ́ ọ̀padà sógun tó bá kú bẹ́ẹ̀ kí ló ń dání mí àwọn náà anáàjẹ ká sọ̀rọ̀ kan sọ́lọ̀ lọ́sọ̀ ẹ̀kẹ́ ẹ̀fà àìkéje ọ̀rọ̀ mi mọ̀mìnàtì alghafilati ọ̀rọ̀ mi mọ̀mìnàtì kí ọmọ almọ̀sánàtì alghafilati àwọn akẹ́jọ́ mọ̀mìnì àwọn ọmọ àwọn mọ̀mìnì lóbìnrin almusanat tó sì lọ́kọ alọ́fàṣìláàtì tó yẹ pé wọn ò mọ ara nù wọn ò mọ ète láti ṣàbúrú kí àwọn akúrọ̀ zìnnà mọ́tò kọ́dà bó sọ̀kọ́ lọ́ba ṣe bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ tọ́ba kúrò rẹ̀ tí ìròyìn àwọn òforíjì yóò wọ̀ náà o arábìnrin kan sọ láti ṣerú pẹ̀lú kátó sọ pé ẹni tí èso kọ rẹ̀ ẹni tí ń zìnnà kí wọn sọ pé wọn sọ ń zìnnà ni ó léwu fún tọ̀hún o kọ́nà kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ ẹ̀rí pé nǹkan méjèèjì tá ìjẹ́wọ́ ìjẹ́ rìbá ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ rìbá ọlọ́run mú kéke o ó léwu gan fún wa ó léwu gan fún yàn so nínú àwọn àhàdìsí wa bákan náà òun náà ni àhàdìsí ó wà lọ́sọ̀ náà muslim ti pé anabi sọ̀rọ̀ pé sallallahu alaihi wasallam la'ana Allahu akila rìbá wa mu'akkilahu wa shahidehi wa qala. هما سواء هما فيه سواء أو كما قال النبي صلى الله عليه وسلم أنا بني أنتين جريبا الله سيب دادالي ìṣẹ́bi dandan jẹ́ máa sọ pé làánà lọ́hùn tó yẹ pé làánà bá látọ̀dọ̀ ọlọ́run ọba ìyẹn ni pé ọlọ́run ọba ti lé ńtọ̀ ó ju ìjìnà sí kẹrẹ ǹjọ́ tí làánà bá wá látọ̀dọ̀ ẹ̀dá ọlọ́run ọba látọ̀dọ̀ ẹ̀dá sọ̀rọ̀ bá tẹ́wọ́n ní lágbájá làánà lágbájá ìtumọ̀ pé ó bu bó ṣe pèlè nù ìgbà tẹ́wọ́n ní ọlọ́run làánà lágbájá ìtumọ̀ pé ọlọ́run lé ó ju ìjìnà sí kẹrẹ ẹni tó náà bá gbé jìnnà sí kẹ rẹ̀ tálọ́fẹ́ kẹ gbogbo ayé ò lè kẹ tálọ́ bá gbé jìnnà sí kẹ rẹ̀ ọlọ́run kọ́ sọ wọn bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀ ti ń jẹ rìbá á kìlà fún rìbá ẹ̀ ti ń jẹ ìyẹn ti ń fún yàn ti ń fún yàn ní owó ti ń gba rìbá tó fi hàn ten thousand gba eleven thousand kọ́dà bẹ́ẹ̀ tó fi gba ten thousand one hundred kọ́dà ten thousand fifteen naira kọ́dà ten thousand one naira. wọ́n láwọn sẹ́bi dandan lé anábì ló sọ bẹ́ẹ̀ sọ́lọ́sọ́lọ́ wọ́n mú akílahu àtẹ̀ntì fún tọ̀hún jẹ ẹ̀ntì fún jẹ ńtọ́ lọ sọ́dọ̀ ẹ̀tọ́ lọ gbàdìbá tí wọ́n bá lọ tẹ́mi ọ̀bá lọ ọ̀sán ní ìrìnàjò kò ní ra ìjẹrìbá àbí yóò ra ìjẹrìbá ẹ́ àtẹ̀ntì lọ síbẹ̀ tí wọ́n lè gbà òun ni mú akílu òun ní fún jẹ ẹ̀ntì gbàdìbá lọ́dọ̀ ẹ̀ntì gbàdìbá nù ọlọ́dọ̀ báńkì ni o ọlọ́dọ̀ ọlọ́dọ̀ organisation kan ni o àbí kánájà pé rìbá ni wọ́n fi ń ṣètò ayé tiwọn abilada ní táwọn gbẹdẹrẹ kalẹ̀ ya ọyọ ń rìbá bàbá ń rìbá sùhánà lálàrú bí ọlọ́wẹ̀lẹ̀ bàbá ọlọ́wẹ̀lẹ̀ ẹ̀ ń tọ́lọ síbẹ̀ ọlọ́nlá náà náà wàkátìbàhù bẹ́ẹ̀ ni ti ń kọ̀wé tó jẹ́ pé wọ́n ṣe kí ni wọ́n kọ́ wọ́n bá wọn kọ́ agreement ọ̀nà wọ́n ṣe àhìdẹ́yì àtẹ̀yẹ́ tí wọ́n ṣe kí ni tí wọ́n ń jẹ́rìí tí wọ́n ń jẹ́rìí sí. àṣẹ ewu ni fún ọmọ fún ọmọ mùsùlùmí kẹ́ni kan sọ pé wọ́n fẹ́ lọ lè gba interest ní bank wá ábà ṣe kí ni ábà ń jẹ́rìí àbí ẹgbẹ́ káwọn ó ṣèrè lórí ẹ̀ ìwọ́ tó ṣèrè lórí ẹ̀ tó máa kọ́ ọ ti wà nù lánàá ọlọ́run àbí àwọn ọgbọ́n ṣẹ̀dá tí wọ́n ṣe ó ti wà nù lánàá ọlọ́run ẹni tó pè yàn tó ràn lọ́wọ́ lórí ẹ̀ ó ti wà nù lánàá ọlọ́run wọ́n máa ń fẹ́ ìsàwọ̀ anábì sọ pé bákan náà ni wọ́n níbi níbi ìwà ẹ̀ṣẹ̀ yìí gbogbo ẹni tó bá náà lọ́wọ́ láti pé kí wọ́n gba interest wọ́n ṣe báǹkì ni àbí kò ṣe báǹkì ni anábì jẹ́ ká máa pé sọ́lọ́lọ́ sọ́lọ́ ó ń tọ̀ ọlọ́run lánàá ń tọ̀ òun kọ́lọ̀ kọ́ṣọ́ abẹ́ nínú àwọn ẹ̀rí tó wá ní súnà náà ni pé rìbá èèwọ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ẹ̀rí mi ẹ̀rí mi wá ní látọ̀dọ̀ anábì náà sọ́lọ́ lọ sọ́lọ́ wípé anábì ní òun rí pé òun sùn ọ̀tọ́ òun sùn àwọn èèyàn méje ká bá òun wọ́n bá bẹ́ òun wọ́n bá jọ ń lọ wọ́n bá rẹ̀ nǹkan nínú omi omi òun akérèmọdé èyí tí omi òfin wà ń bẹ ẹ̀jẹ̀ ní gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ ní gbogbo ẹ̀ lápẹjú ẹ̀ sìn bí omi ọ̀sà àbí omi òkun kó omi ọ̀hún kí ọjọ́ wa jẹ́ ẹ̀jẹ̀ àbẹ́yìn tí ọ̀tí kó wá jẹ́ pé bí irú dáàmì yẹn lápèjẹ tó ọbẹ̀ wá jẹ́ ẹ̀jẹ̀ ọ̀kan ẹnìkan wá báyìí ọ wà nínú ẹ̀fẹ̀ ọkùnrin kan wá ń bẹ tó wọ́n wà ní etí bèbè omi yẹn kí ṣe náà omi wọ́n wà létí bèbè omi ó sa òkúta síwájú àyè ó sa òkúta síwájú lórí ọ̀gá tí ẹni tó wà nù omi bá ti ẹni tó wà nù ẹ̀jẹ̀ yẹn tó dàbí akérèmọdún tẹ́kẹ̀jẹ̀ ló kún bẹ́ẹ̀ tó bá ti fẹ́ máa jáde fẹ́ máa jáde bọ̀ wá ẹni tó wà níwájú ẹ̀ tí ó tó kò síwájú yóò máa sọ ní òkò ní yóò máa sọ òkò sí lẹ́nu yóò máa sọ tó sínú omi padà iná ìjà padà ni. ànábì sọ pé sọ̀rọ̀ sẹ́ńtọ́ ló ń sọ adé tó bá sọ̀rọ̀ pé òun wá béèrè pé ta ni ẹni gan àwọn sísè àwọn àwọn mọ́làkù ni o àwọn mọ́làkù àwọn tó wà bá méjì tó wà bá yẹn wọ́n sọ àwọn mọ́làkù àwọn angel wọ́n sọ fún pé sọ orí ẹni wà nù omi ẹni wà nù àgbàrá àgbàrá ẹ̀jẹ̀ yẹn àgbàrá ẹ̀jẹ̀ kẹsàgbàrá omi tó fẹ́ jáde tí ọ̀rọ̀ ẹ̀jáde tó ẹ̀pẹ́ nìkan sọ̀kúta sí ẹni tí ń jẹ rìbá nù tó o bá tó bá ti fẹ́ jáde bẹ́ẹ̀ ni wọ́n sọ̀kúta sí báyìí ẹni tí ń jẹ rìbá ńlá yé mi sùhánà lẹ́lẹ́bí ọ wà ní sẹ́nu muslim ó léwu gan ọ̀rọ̀ rìbá òyìnbí ọ̀rọ̀ ọ̀run ó léwu gan tí wọ́n sọ fún tẹfẹ́tẹfẹ́ mi so látàrí bẹ́ẹ̀ àwọn onímọ̀ panupọ̀ pé bó ti ń jẹ rìbá o rìbá àbí rìbá rìbá pé afẹ́tàlérà ni o láàrin ara wa o àbí rìbá pé èèyàn yáyàn lọ́wọ́ ló fi gba owó èlé ni o gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe léwọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe léwọ̀ àwọn onímọ̀ àpamọ́ pẹ̀lú gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe léwọ̀ fún wa èèwọ̀ lọ́jọ́ ní òṣèré ọlọ́run ọba so látara bẹ́ẹ̀ bàtà lẹ́nu pẹ́sí díẹ̀ rìbá nì wọ́n wá kú pé ọ̀nà mélòó ni rìbá pín sí rìbá ọ̀nà mélòó ló pín sí rìbá pín sí ọ̀nà méjì ọ̀nà méjì rìbá ọ̀kan wọn ń pè ní rìbá lòyọ rìbá tó ṣe nípa tó ní ṣe pẹ̀lú títà rírà bá ti ń tajà lára bá ti ń tajà fúnra wa bá ti ń rajà lọ́wọ́ ara wa. mo ní gold mo fẹ́ tà mo fẹ́ fi ta mo fẹ́ mo fẹ́ ta fẹ́ lómi náà àbí mo fẹ́ fi owó ta mo fẹ́ mo fẹ́ ta owó fẹ́ nìkan mo fẹ́ fi owó exchange owó mo fẹ́ fi gold exchange change uh, gold all that ṣe déédéé ara wọn kò bẹ̀rẹ̀ wọn lọ. ìtumọ̀ ẹni pé.

gold àti silver yẹn tọ́jú ọdún gold àti silver torí àwọn owó tí wọ́n kan dananir àti darahim ìpìlẹ̀ ìpìlẹ̀ tiẹ̀ ní silver gold darahim ìpìlẹ̀ tiẹ̀ ní silver àwọn owó tí wọ́n ọdún rẹ̀ àwọn bank pé kí ni so tí mo bá fẹ́ ṣe àpèjúwe èèyàn fẹ́ fi eh, five five hundred note wọ́n fẹ́ fi exchange one thousand lọ́dẹ̀ nìkan wọ́n ní five thousand five hundred project note not five hundred so project ọwọ́ five thousand wọ́n fi exchange wọ́n lè gba one thousand odidi tó náà jẹ́ one thousand lọ́dẹ̀ lónìí five thousand five thousand náà hundred wọ́n jọ fi exchange dára sọ́tìyé òun kankan ò ní lé tọ́wọ́n ní sọ pé bọ́yá ṣe bí ọlọ́nídìí one hundred ọlọ́nídìí one thousand odidi one thousand note wọn lónídìí aya fi one hundred lé fóun àbí one thousand lé fóun mú six thousand one five hundred note tó wà lọ́dọ̀ rẹ̀ kó wọn fi fún ọ ní five thousand eh, one thousand note tàbí kò tọ́ so that ọlá ti jẹ́ pé lè dé lọ́dọ̀ ṣe àti yóò ṣe ó ní ṣe pẹ̀lú títà yóra náà ara wa so ìyẹn rebal boyo nínú rebal boyo náà ni pé ẹni tó ní ọkà bàbà ọkà bàbá white ló ní látọ̀jú rẹ̀ wọ́n fẹ́ fi gba ọkà bàbá ọ́nìdì garawa kan garawa wọ́n fẹ́ fi gba ọkà bàbá red bóyá red ló dájú white lọ látọ̀jú rẹ̀ kẹ́ni tó wá ní red yẹn wá ní sórí garawa kan kọ́ ló fi gbé wá o garawa kan tó ń wọ́n fi gba garawa kan àti dájì lọ́dọ̀ rẹ̀ ni ṣe àyàn pé kò sí dédé bẹ̀mí àbí ṣẹ́yìn tàfádólò nìyẹn so kò tọ́ ẹjọ́ lẹ́yìn nípa níbi rìbá àlùbẹ̀yọ́ nìyẹn ìran kanu ní àwọn ará méjì tí rìbá kọ sí rìbá àlùbẹ̀yọ́ rìbá àlùbẹ̀yọ́ yẹn òun wá pín sí méjì rìbá àlùfáàlì àti rìbá àlùmọ̀síà rìbá àlùfáàlì àti rìbá àlùmọ̀síà rìbá àlùfáàlì ìgbà náà ní arákùnrin mọ́nú aláìpẹ́ yìí wípé ten thousand ó fi gba one ó fi gba eleven thousand ṣe é pé kò sí déédéé ara wọn ó jura wọn lábẹ́ òjura wọn lọ ó sì yẹ kò sí déédéé gbogbo yẹn nóòtù bá kọ gbogbo kálukú wọn wọn wọn jẹ nóòtù lọ́wọ́ lọ́wọ́ yẹn ni o wọn sàjẹ ten thousand wọn fẹẹ gba one thousand lójú ẹnìkan tó wọn ní ẹ one thousand note ten thousand sí ten thousand náà ni wọn fi gbà fún lọ́wọ́ ara wọn ó gbọ́dọ̀ lé tó bá ti lé òun ní pé rìbá nìyẹn àlékún nù kọ́dà ọba lé one hundred so haram ní tó alẹ́ o fọ́nà bọ́lá fifty naira. ìrìbà nàṣíà ni pé ìgbà tí wọ́n fẹ́ fi owó yìí ten tó fẹ́ fi ten thousand one one nine one hundred note wọ́n fẹ́ gba ten thousand one thousand note òun ní rárá ọ̀làdàn wọn tó kó wa fún ọ wọ́n sá kó wa one one thousand note wa wọ́n jẹ́ ní thousand kó wa fún ọ wọ́n wá kó tó wọn lọ́la kò dáa so àkọ́kọ́ ribal fadlu nà èkejì ribal nà sí àná ẹ̀ so kò dára rárá so ìpín méjì sí riba alfadlu pèsè riba albuyo pèsè riba alfadlu àti riba nà sí àná riba alfadlu ìtàmì pẹ̀lú náà ni òun ni زيادة أحد العوضين زيادة أحد العوضين عن الآخر في الأموال البوية

sọ̀rọ̀ gba owó gara méjì àbí ọba gba owó gara méjì sọ pé ó gara wà kan tiẹ̀ tó dájú tiẹ̀ lọ ìtọ́kọ̀ wá sọ pé rárá o torí pé kò dá jura wọn lọ gara méjì àgbàdo tiẹ̀ wọ́n fi gba gara kan tiẹ̀ tó dájú tiẹ̀ lọ rìbá náà nìjẹ́rẹ́ sábà jẹ́ pé tọ̀ọ́ ní gara tẹ̀ kan tiẹ̀ mú wá ọ̀lànà ọ̀tọ̀ wá fún ọ ní gara méjì tó ẹ̀yìn rìbá nà sí àná ìyẹn ni pé ta áhùr wà bẹ́ẹ̀ بالأموال الربوية تأخر أحد تأخر أحد العوضين في الأموال الربوية وأن ربا النسيئة méjèèjì yọ wà lábẹ́ rìbá albuyo ti títà yọra tọ yọra kejì táwa ní rìbá písí òun ní rìbá buyon rìbá pé yàn yáyàn lówó ẹnìkan ní bùkátà kò sówó lọ́wọ́ ẹ̀ àbí ntọ́fẹ́ fi ṣe bùkátà kò tí tó ọwọ́ àti kó wọn wá aṣojú wọn lọ́sọ̀dọ̀ ẹnìkan tó kọ́yà lówó wọn wá náà rárá òun ò lè yára lówó torí pé owó tó ń kójọ yìí tó wọn bá ní kó wọn máa yáyàn yóò jábí sẹ́sìn dó àbíkọ́ fi ṣẹlẹ̀ fún òun pé owó tó wọn fẹ́ yà wọn sì tó wọn bá dá sí business wọn ní tó fi bí fún òun òun máa tó wọn fi jẹ tó wọn bá fẹ́ yà àbíkọ́ ṣe kí o kó san ìdí fún báyá one percent tó wọn bá yá ọ ni kí ni wọn káyọ̀ pé hundred thousand tó wọn fẹ́ yá kí ni one percent ẹ̀ ní hundred thousand ten ten thousand tó wọn bá ní ten percent ní kó fi san èló nù náà wọn bá ní ten percent ní kó fi san èló so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti pàṣẹ tó bá dé kalẹ̀ tó bá ní náà ní ó fún ọ padà rìbá nìyí rìbá dùyún ṣe àpé sọ́fà ni pé tọ̀hún yáwó ọjà ń gbèsè lẹ́nu pé rìbá dùyún bí bá ṣe máa ń pẹ́ sí tí ò rí sá bẹ́ẹ̀ ni ó ṣe máa ṣe kíni ọlọ́kọ̀ ṣàánú wa rìbá dùyún ni oríṣiríṣi fọ́tò lọ́wọ́ wà níbi rìbá dùyún ìjọba ìgbà tẹ́ pé bọ́yá ó ń tọ̀hún ó lè jẹ́ pé ẹran ní ọ̀yà bọ́yá rànkúmi tó yá lọ́dọ̀ ẹnìyẹn rànkúmi ọdún mẹ́rin ni lọ́ba fẹ́ dá padà rànkúnmí ọdún mẹ́rin lọ́yẹ kọ́ dá padà kọ́ba ní sọ tọ́ba dá padà rànkúnmí tọ́ba dá padà fún lẹ́yìn ọdún kan o kọjá rànkúnmí ọdún márùn àbọ̀dá ọdún mẹ́fà ó ti gbèlé nù tẹ́ pé ibi owó ni ó ti clear gẹ́gẹ́ àwọn àpètè tá a sọ pé owó tó fún ten thousand hundred thousand owó fún twenty thousand so rìbá nù ìrìn àkànná àwọn rìbá bìlíọ̀nù pé àkọ́wá yá ni tètè títà nù inú rẹ̀ náà ni kí èèyàn sọ pé owó tó wá yáì oṣù kan lò wọn fa tó fi san o ṣùgbọ́n èdè tó wọn gbà ń bẹ̀ two percent ni ọ̀yà ní two hundred thousand wọ́n wá ní wọ́n fi two percent wọ́n fi gba so èlé tó wá gbà percent two percent two hundred thousand akínnájú pé two hundred thousand ní two percent tó wá gbà bẹ́ẹ̀ àbí wọ́n fi gbèlé àbí èlé tí èlé tó wá gbà bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ two percent iye tó wọ́n yà. ẹ̀ẹ̀kan lọ lóṣù sàn wọ́n kó òun wá àti èlé òun lẹ́ẹ̀kan náà ẹ̀ràn kejì ni àbí inú fátò tó wà ń bi bìbá tí máa ń gbà níbi kéèyàn yára lọ́wọ́ ẹ̀kẹta ni kéèyàn sọ pé tọ̀ ọwọ́ tó ń yà yìí wọ́n mọ̀ sán díẹ̀ díẹ̀ náà ni kéde pé hundred two hundred two hundred thousand tó ń yá o lè san two hundred hundred kan náà lẹ́yìn oṣù kan ṣùgbọ́n sọ èlé tó gùn bọ́bá ṣèrọ ọlọ́run sí ni kọ́ máa san tó ti ṣe àpẹẹrẹ àtúnṣe ìtìmọ̀ orílẹ̀ kan tẹ̀ka ni pé iye tó ya gangan yóò gbalẹ̀ kan náà pẹ̀lú èlé tó gùn ǹgbẹ́lẹ́lẹ́yìn tiẹ̀ lọ́kàn ara san ojúlówó ojúlówó owó rẹ̀ fún èdè tó wá gùn bóyá tó ti sẹ́ni ẹni bí ten percent yọ tí a bá lè sálẹ̀ kan ní sáwọn sán díẹ̀ díẹ̀ lóṣooṣù lóṣooṣù lóṣooṣù kò sí ètò àmọ́ ṣe ń bẹ̀ irú eléyìí náà sì láfùjà ilé agbègbè náà lọ́wọ́ sí léwọ̀ fún wa ó sì léwọ̀ lé wa lórí irú eléyìí wọ́n ń ṣẹlẹ̀ ní báńkì àbí wọ́n ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹ̀rí pé bẹ́ẹ̀ lómi ṣe ń san owó ẹlẹ́wọ̀n bẹ́ẹ̀ ní owó tó ń gùn owó tó ń gùn owó tó ń gùn owó tó ń gùn yóò padà kága láti láti lè má sàn má so wọn gbélé yìí lọ jẹ haram ẹran méjì tí ìdìbò akúnṣe ni ó kún sí rìbá ti gbèsè sísan gbèsè yẹn yá rìbá tí wọn ń jẹ owó èlé tí wọn ń gbà láwọn látara pé yẹn yá gbèsè ìkejì rìbá pé rìbá gbòòyò pé yẹn títà yóò àtọwà láàrin ara wa so àwa ní títà yóò ra wọn náà tán akúnṣe méjì rìbá títà yóò ra rìbá fàlẹ́ rìbá pé ń fẹ́ yẹ kí n gbà lọ́wọ́ mọ́ gbà lé àti rébà nàṣíà ń tẹ́ kí n fún ní kíákíá mo ṣe kí ni ẹ̀yìn fún ní kíákíá so gbogbo eléyìí náà ni rìbá tí ọlọ́run ṣe ní ìwọ̀nde lé wa lórí so gbogbo tí ń jẹ́ ìran rìbá kò sí tọ́lọ́n kẹ́kẹ́ yìí ti bẹ̀ ẹ̀mí ta sọ síwájú kí wọ́n dé àwọn very careful gan ẹ wá wọlé àwọn kata bá ti wá mọ pé tí ń jẹ́ rìbá ni àwọn èdè tó wá nílá Eh, àwọn ẹ̀rí tọ́wọ́ látọ̀dọ̀ náà bá ìfún súnà nàbí Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ìbáṣe wàlúwà lórí nínú ẹ̀ láti dọ́ yìí nínú ẹ̀ láti dọ́ yìí àtọ̀rọ̀ táwọn ní ìmọ̀ sọ. kọ́dà mi tó dé àwọn sọ̀hábà wọ́n bẹ̀rù láti jẹ rìbá ń tọ́ tọ́nu kí wọ́n ṣẹnu bísíǹsì sílẹ̀ ìpè ah, bóyá ìrójú bẹ́ẹ̀ fáwọn pé ọ lè jọ rìbá. bẹ́ẹ̀ náà wọ́n ní sẹ́dínà ọmọ àkọ́dífà lẹ́kejì ó ní ìdá kan náà dámẹ́wàá tó jẹ́ halal tábà mú mẹ́sàn-án kó nù dámẹ́ta ìyẹn pé tó jẹ́ halal tábà dá sí mẹ́wàá àwọn wá fi mẹ́sàn-án nù dámẹ́wàá àwọn wá fi lẹ̀ nítorí pé káwọn máa kó sí rìbá ntọ́jà halal ni òtọ́ ẹ̀kọ́ àmọ́ fojú pé halal nìkan báyìí ṣùgbọ́n torí pé ìrújú bá wà ń bẹ̀ àbí ìrújú díẹ̀ wà ń bẹ̀ subhanallah torí kí ni torí ká wọn fi jẹ rìbá ni báyọ̀ lọ́wọ́ bá àwọn ọlọ́wọ́ bá sì máa bẹ̀rù ní tí rìbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn onímọ̀ sọ pé báyá àwọn kan náà rìbá ń bẹ́ẹ̀ nǹkan báyìí ẹlẹ́yìn kò sí rìbá ń bẹ́ẹ̀ ọba fara pálí bá ẹlẹ́yìn kò fara pálí bá wọn náà fi sí wà fún yàn kí náà fẹ́ kúrò àṣínú òrùjúṣe tó bá lọ jẹ́ rìbá ń nínú àná ráwọn business ṣẹlẹ̀ nílùú wa ọ̀rọ̀ pos lápèjúwe ní àná pos kọ́ lọ síbi táwọn atm wà àwọn tí pé atm tó pé bóyá ẹnbọn mi bá tẹ́ pé máa máa lọ máa máa lọ síbẹ̀ bí irú àwọn atm tí tí ò ṣiṣẹ́ mọ́ àbí wọ́n mọ̀ pé kò sówó ń bẹ̀ bóyá tí wọ́n báyà báńkà sọ máa fún wa ní ṣẹ́gbẹ́ bí wọ́n máa fún wa ní wọ́n máa sọ fún wa ní o bóyá eh, wọ́n jọmọ lára wọn ni o wọ́n ti mọ̀gbà tí ò ṣe wọ́n níbi àwọn atm míì wọn ò ní jìnnà síbẹ̀ wọn pé kílẹ̀ níìdì èlé lẹ́fẹ́ gbà ẹ̀lẹ́mọ̀ five thousand ẹ̀lẹ́mọ̀ ten thousand ẹ̀lẹ́mọ̀ twenty thousand wọ́n ti ní ẹ̀ pàtẹ́kì tí wọ́n pèlè iye tó fẹ́ gbà wọ́n tẹ́ ten thousand ní ẹ̀sán pé bá lápòjú ẹ̀ ten thousand two hundred ẹ̀rì san bẹ́ẹ̀ pé five thousand ní wọ́n lẹ́sẹ̀ five thousand one hundred. tábà wọn ti kíní ìjọ nínú àtàbí sàlàyé àwọn àwọn ọkàn yìí ẹ̀rì kí n tó jọ kojú kojú kíní lọ n tó jọ ní pé rìbá ni láti mọ̀ pé n tó jọ pé rìbá ni pé ẹ̀yẹ kákọ́ wo àwọn àkàkà tó jọ nù àwọn àlùfẹ́kẹ̀ kọ̀dín lápòjú ẹ̀ ṣé ń tẹ́ ń tẹ́ ń tẹ́ ó dé kórè lọ́wọ́ pẹ̀lú tó fi pẹ̀lú pos tí ó ní ṣe business ẹni tó kọ́ ten fún ten thousand ní cash tó sọ ń tàn pé kó fi fún òun ní eleven thousand lápèjúwe ṣé ó tàn kan fún tàn òun ẹ sọ tàn kan fún tàn òun ẹ pé kò sínú kò sínú ìdájọ́ pé ó tà kan fún un torí pé ní tí wọ́n pè ní títà ni pé ní tẹ́ bá tà fún mi ẹ̀yọ́ ọjà price tẹ́ pé fún mi ẹgbà pẹ́sùn sọ́wọ́ pẹ́sùn yóò ti di kíni ó ti di tíyín nǹkan tí a kà fẹ́mi náà ó ti tèmi èmi mo ní bọ́bá ṣe ọmọlẹ́ ṣe àbí lọ́nà tó tọ́ ẹ̀hẹ́n ẹ ti jẹ́ títàn ẹ rí i pé ìtumọ̀ yín wọn àárín níbi ọ̀rọ̀ ẹ ti ń ṣe business pẹ̀lú pos ẹ ń fún yàn ten thousand lápẹjù ó ní ten thousand láti fún yàn ní ìdàmú tọ́jú transfer àti ìdàmú thousand fún mi kí lọ́tà fún mi kò sí lọ́tà fún mi ìtumọ̀ abẹ́rù kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá tún wọ pé kéèyàn yá yan kéèyàn rẹ́ǹtì yàn pé kó ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n pè ní àlèjárọ̀ tí wọ́n pè ní àlèjárọ̀ àjọyàn ló ṣiṣẹ́ kó wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa ẹ̀rì pé tó bá gbà ló ṣiṣẹ́ kó wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa lọ́yà tí mọṣẹ́ tí ó ṣe lọ́yà tí mọṣẹ́ tí ó ṣe òdiwọ̀nṣẹ́ tí ó ṣe láti mọ̀ pé iye òdiwọ̀n báyìí ni o àbí wọ́n máa pẹ̀lú hours náà fi ń ṣe ni o àbí iṣẹ́ ojúmọ́ ni o wọ́n sì ní ẹ̀ tí wọ́n sọ pé ẹni tó bá ṣe irúṣẹ́ báyìí iye ti ń gbà nù tó bá ti mọṣẹ́ tí ó ṣe yóò mọ̀ yẹ tí ó gbà lórí iṣẹ́ wọn ìtí wọn ń pè é kínyàn àdó ìṣẹ́ kókó aṣẹ́ mi tó bá parí iṣẹ́ wọn yóò lẹ́tọ̀ọ́ sí ọjọ́ owó tí ọ̀yọ̀ kó gbà tí ó bá parí ẹ̀ ìwọ̀nba tó bá ṣe yóò sì kíni ìwọ̀nba tó bá ṣe ní ọ̀dọ̀ owó ẹ̀ lápèjọ ìyàpọ̀ bí kìlà kan bá ọlẹ́tọ̀kọ́dọ̀ five thousand àbí ọlẹ́tọ̀ rẹ̀ torí kó ti ṣe tó yẹ kó ṣe ó sì máa ṣe tó yẹ kó wọ́n ṣe pé two hundred block president tó wọn mọ̀lẹ́júmọ́ ó dẹ̀ ṣe pé yóò dọ̀wọ́ ẹ̀ pé ó sì máa pé five thousand náà ni o yóò dẹ̀ dọ̀wọ́ ẹ̀ pé ten tó bá ten tó bá pa tó bá ṣe láti pé òun fọ four thousand ìyẹn jẹ́ ní kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àbí kó dá padà tó bá wá ní ohun ò lè ṣe tán wọ́n àwọn fẹ́ sáré lọ sílé àbọ̀ níbi kan tó ń fẹ́ lọ àbọ̀ fẹ́ travel so ọ̀tọ̀ ni pé kò sọ fún wọn kò sọ fún wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ọba tó ṣe kò sáni ṣe lọ́fẹ̀ẹ́ tó ní ẹ̀tọ́ iye tó ṣe kí lẹ̀tọ́ rẹ̀ tábà ti mọ̀ pé bá tọ́ sẹ́ni tábà mọ́ twelve hundred dogs kí lẹ̀tọ́ tí ó gbà ẹ̀ tọ́ mọ́ hundred dogs two thousand five hundred ni ó gbà ṣé eré eléyìí náà bẹ́ẹ̀ bí irú business pos ṣé ẹgbẹ́ ló ṣe pé kọ́ ta tí ẹ bá ti rọ́ọ̀dà kọ́ fún mi lọ́wọ́ kí n tẹ́tẹ́ sọ̀rọ̀ kò sí sọ ẹ̀rí pé kì í ṣe ẹni tí a gbà lóṣù pé wọ́n bá ṣiṣẹ́ kan láti wá fún ní iye kan lọ́wọ́ pé ìwọ náà gbà òṣìṣẹ́ tó bá mi ṣe lò kọ́ lọ́rùn ká sọ pé òṣìṣẹ́ lọ́jọ́ fún wa torí pé kò tí ọmọṣẹ́ tí ó ṣe gan torí pé èèyàn mélòó máa pé èèyàn mélòó náà wọ́n bá ń bẹ̀ ẹn tabájọ́ lójúṣẹ́ láti mọ̀ṣẹ́ tí ó ṣe ọ̀dọ̀rọ̀ rójú pé iṣẹ́ tí ó ṣe àwọn ọba tí ó ṣe lójúmọ́ ni yóò sì mọ̀ ẹ̀ tí ó dà so ẹ̀rì pé ìyẹn náà kò mí ní túmọ̀ sí pé ọ̀rọ̀ pé ọ̀ṣẹ́ láyà tàkàràjà àmàlẹ́yìn láti tàkàràjà ìjárọ̀ kò ràn ká pé ní ìjárọ̀ tabá tún wá wọ pé ṣé a lè pè ní wàkálà ní ṣe wàkálà bákan náà wàkàlà ní pé ń tọ́yẹ kí n ṣe lápèjú ẹ̀ mọ́ni kẹ́lẹ́ mi ọba mi ṣe dípò mi. ń tọ́ bá ti rọrùn kí ẹnìkan rọ́pò èèyàn níbẹ̀ kọ́ bá yàn ṣe òun náà ní jẹ́ wàkàlà kúlò má sọ́hátìhìm nìyábá sọ́hátìhìm wàkàlà. ohun tí a bá ti bá yàn ṣe òun náà ní tí tẹ́pẹ́ ẹ̀yàn kan lè dúró ó ti lè dúró fún yàn bẹ́ẹ̀ òun náà ti ẹ̀yàn lè sọ pé ọya ìwọ lájájá bá mi ṣe. lápèjúwe èèyàn lẹ́jọ́ ní ọlọ́mọdé ọlẹ́jọ́ èèyàn lẹ́jọ́ ní court èèyàn lẹ́nu kẹ́nìkan lọ rọ́pò yàn kọ́ lọ́mọ báyàn rojọ́ àbí so èèyàn ti ń gba lọ́ọ̀yà lọ́ọ̀yà ẹ̀sẹ̀ tó ní kéèsì dandan ó rọrùn kó ṣe kó jẹ́ níyà kó jẹ́ níyà bá fún yàn kó jẹ́ náà fún yàn bẹ́ẹ̀ so èèyàn wà kálẹ̀ èèyàn wà kálẹ̀ ẹ̀ so irú eléyìí ṣé rí ogun tí wọ́n bá ti wá jẹ́ pé èèyàn ní kéèyàn kọ́ báyàn ṣe èèyàn onídìí kan gbowó mi sẹ́yìn kó ló ṣe lọ́fẹ̀ẹ́ so wàkánà ní jẹun mọ́tò bá yẹ pé ó ní tẹ́ ní kó wọn bá ní tẹ́ ní kó wọn rọ́pò yín bẹ́ẹ̀ kó wọn bá yín ṣe o òun ní ṣe lọ́fẹ̀ẹ́ ó ti di pé ó ti di òṣìṣẹ́ nù ó ti di ẹni tó tẹ́ gbà ní òṣìṣẹ́ pípa yín ṣiṣẹ́ kan yóò wá jọ olórí ẹ̀ iná làwọn lọ́yà fi jọ olórí kéèkì ọba báyọ̀ torí pé ní iṣẹ́ òun ní ṣe lọ́fẹ̀ẹ́ ẹ̀ kò ní dọwọ́ wàkálà ní so kò ní kò ní ojú àánú nìyẹn tọ́ba ti ní ọwọ́ nú ó ti di ìjárọ̀ ó ti di òṣìṣẹ́ fún yàn lọ́wọ́ jẹ́ kọ́ńtọ̀ wọn bá ti mọ iṣẹ́ tó ti pé tọ̀ kéèsì tó ní ní o báyìí báyìí báyìí ní oye tó wọn gbà yóò sì bí lọ́nà àbí yóò sọ pé tó wọn gbà fún ẹni tó ní kéèsì ẹni tó ní kéèsì náà ti sọ pé à bẹ́ẹ̀ ṣe wá rò kéèsì yóò yà ló dáa òun tẹ̀lé pé smart nàìjíríà smart pé kì í sọ ọ́ lẹ́ àsọ yóò àti ẹ̀ka ẹ̀rọ tí ó nítorí òṣè dáadáa nítorí ọ̀nà tó ń ṣe ti láyẹ so yóò nìkan tí yóò ṣe kíni tí yóò dínkù ní ẹjọ́ káwọn lọ́gbà lápèjúwe so ẹ rí i pé ẹni pọ́s náà kò túmọ̀ sí pé kò wà nítumọ̀ ẹni tó jẹ́ wákìlì fún wa àbí so bákan náà bàbá wọn tí inú tí ń tọ́ tó tó jẹ́ nínú àwọn òkúta wà ní pépé òun ni ìyáwó ìyá ìrànlọ́wọ́ nínú àwọn òkúta ṣùgbọ́n ìyá ìrànlọ́wọ́ ọlọ́run ṣe náà àwọn àwọn ọ̀nà táwọn ti ń jẹra wa la ẹnìkan fẹ́ ṣe bùkátà olówó àbí tó wà lọ́wọ́ rẹ̀ tó ṣe bùkátà ó wá yáwó lọ́dọ̀ yẹn nítorí wọn ni pé yá mi níye báyìí bá ten thousand lọ́fẹ́ yá ni o ten thousand tó yá wọn òun náà ní kí wọn kó fún un ọ̀tí ọ̀bàdà padà náà ten thousand náà padà ìdẹ̀kùn ní fún abẹ́ ìdẹ̀kùn ìdẹ̀kùn iye tó iye tí ó tẹ̀yàn yá yẹn iye náà ni ọ̀dà ni ó ṣe kíni ìyẹn ọ̀dà padà fún kò ní lẹ́kọ̀ọ́ sí ní dín yóò ṣe ní dín ten thousand yóò ṣe ní dín ní one naira àbí five yóò ṣe ní one naira bẹ́ẹ̀ ni kò ṣe one naira tó bá dá padà lórí wa tí ẹni tó bá yá yẹn ten thousand wọ́n sọ pé tọ̀ bàtọ́ bá dá padà sàn pé ìkọ́jú ló mọ wá ń sàn àbí tó fẹ́ dá padà àbí sàn pé ten thousand inú bísíǹsì òun ti yọ tó bá fẹ́ dá padà fóun ọ̀yà fi wọ́n tọ̀tà sí ni o kí láì pé ṣe náà rìbá irú ìran ọlọ́jà náà rìbá rìbá rìbá kẹ́ni rìbá dùyóòn tọ ẹ wá pọ́s àǹkan adó níbi tí atm wà wọn àrò ó wọn kò sí network kò sí network àbí àbí kò ṣiṣẹ́ àkòtẹ̀ iṣẹ́ rárá ọwọ́ ni èrò lẹ́ ẹni ten thousand ṣe àpẹẹrẹ tí mo ní pé kí n yá ní ten thousand ní káṣí àbí àbí kí ló jọ kí ló jọ kò sí tó jẹ tara pé ó yàrá lówó náà lọ ó yá mi ní káṣí ọjà kámọ́fẹ́ ọ̀pẹ̀ rẹ̀ sílẹ̀ àfáì kí lórúkọ yín bọ́ọ̀dọ̀ lórí ẹjọ́ nẹ́pà ṣé ẹ̀ máa múná lọ́nbí ìwáyé ṣé ẹ̀ máa múná lọ́nbí ṣé bílò sì máa pọ̀ ta so bọ́dọ̀ lẹ́lẹ́jọ́ sọ pé afá Ibrahim àbí ẹ̀yà àwọn 10,000 ẹ̀wà yà àwọn 10,000 tó ti yé ìgbàtẹ̀ yà àwọn 10,000 ẹ̀wà ní lẹ́tọ̀ọ̀sẹ̀ tẹ̀ yà àwọn yóò káṣì àti káṣì lẹ́wẹ́ fún wọn gbọ́n kí wọ́n fi transfer àwọn náà ní àwọn ní owó lọ́wọ́ ṣùgbọ́n kò kàṣẹ́ kàṣẹ́ wà wọn gbọ́n kí wọ́n fi transfer 11,000 sí sóyè. So, yeah kò sí pé ọ̀sán wáyà ló pé ọ̀sán rárá ẹ̀kan mọ́ lọ́wọ́ ayé náà so kí ni kí ni kí ni túmọ̀ rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ ṣé èlé ni àbí ẹ̀sẹ̀ èlé la àwọn àbí ẹ̀sẹ̀ èlé nu so kò wá sí àtọ̀ láàrin pé pé ọ̀sẹ̀ gbé lọ́wọ́ lẹ́bi ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ pé ọ̀sẹ̀ kan jẹ́ irinṣẹ́ tẹ́bi ṣe kíni tẹ́bi ṣe transfer èyí tí ọ̀sẹ̀ màdàmà rẹ̀ pé wọ́n ṣe transfer ní apàrà bíi kìnnìkan bóyá ọlọ́run ọ̀sẹ̀ transfer lápèjì rẹ̀ tọ́wọ́ pẹ́ lóyún bá ní tí ẹ̀sẹ̀ rúbẹ̀dẹ̀ lẹ́rẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n ṣe transfer kọ́ má ṣe mọ́ ẹ̀ka àwọn ẹgbẹ́ tuntun tó wá ṣe àbí yóò sì ṣe yóò ṣe eleven thousand ṣe eleven thousand tí ó ṣe síyàn ní pẹ̀lú pos kọ́ àtọ̀ sí eleven thousand tí ó ṣe síyàn pẹ̀lú fóònù rẹ̀ àbí bòmínà àbí kọ́lá ṣe bank eleven thousand wọ́n ṣe ní transfer síyàn ó ti lé ní jẹ́ ẹ̀tẹ́ fún ní kàṣàbí òye so kò sí pé jọta kó èdè náà ló jọlọ. ní wọ́n sọ pé tọ́ ẹ ṣe mọ̀ pé wàhálà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ní wọ́n ní oṣù wọkọ̀ wọ́n ní oṣù ọdẹ ọ̀dà àníkò sí ọ̀pẹ̀ ẹ̀ṣẹ́ ẹni tí yẹn lówó èlé ṣé òun náà máa fowó ọkọ̀ lọ sí báńkì bí tí ń gbowó ara rẹ̀ àbí àtọ́ nítọ̀ ẹ fẹ́ yáwó lẹ́tọ̀ sàn ẹ àbí ẹ jẹ́ kí òun máa lọ sí báńkì ẹ padà wọlé yàn àyílá. sísan àyàn sọ owó kan lọ́sàbí ọkọ̀ lọ sí báńkì owó kan lọ́ so kò sí yàtọ̀ so tiẹ̀ kò sí rárá so charges tí wọn kálukú sí ní tí nínú charges tí wọn bá kì í fẹ́ wọn kálukú wa wọn kún jà lórí kálukú tẹ́lẹ̀ sóye ìyẹn ò ní ṣe pẹ̀lú ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pos pé náà ni wọn àti pé náà ni wọn sọ fún ṣé charges ni wọn sọ sàn tí wọn tẹ́ ọ̀dọ̀ fún ṣé tí wọn jà lórí ọ̀dọ̀ yàrá báńkì so eléyìí kò sí ní tọ́jú àtàyò ilé lọ wọn sọ pé ní tó jọ ní pé eléyìí wọn sọ pé kò tọ́ wọ́n tọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ translate tó ṣẹlẹ̀ gan àwọn tó sọ pé tó dọ̀ lọ́dọ̀ tí wọ́n pé èlé ni kéèyàn jìnnà sí kọ́ wá business ní síwájú nítorí ṣe ní halal ó pọ̀ ju tí ó ṣe ní haram kọ́ léwa lórí lọ so ẹ sì wá wo tí wọ́n ń bílẹ̀ láàrin àwọn ààrẹ mi tí wọ́n ti fi jẹ́wọ́ rẹ̀ lọ́nà tí ò tọ́ ẹ bá lọ báàkì níjọ́ mi báyìí pé sùhánà láì ẹ̀rí sẹ́ni náà gbẹ̀dọ̀ wá sí báàkì pé ah, ọmọ àkówó òun ní kinní ọmọ àkó kinní kẹ́kẹ́ náà bá ti ní ọ̀dà tánàbí ẹni ọ̀dà sọlọ́sọlọ́ kájìnà sí lọ́tọ̀ ṣe àpéjọ bá tiẹ̀ sí ń tọ́nà ní ká ṣe tọ́nà bá má da ọ̀rọ̀ ẹ̀yẹ́ bà pé kì í ṣe pé àtàrà pé yàn ṣẹ lọ́wọ́n bá ṣùgbọ́n ewu bẹ́ẹ̀ ni kí àwọn àṣẹ náà púpọ̀ ṣé ó mọ̀ bẹ́ẹ̀ ni kí àwọn àṣẹ náà púpọ̀ ọ̀nà kan ṣùgbọ́n bẹ́ẹ̀ yàtọ̀ sí pé wọ́n jí ọlọ́dún tọ́nà bá forí jìnnà ewu tí bẹ́ẹ̀ mẹ́rin ní ọ̀nà so àìmọye tí ọ̀ràn táwọn ti dára pẹ̀lú ọ̀rọ̀ pos so ìyẹn náà èèyàn yáyàn lówó lọ ó kàn fi gbàǹtó ju iye tó yáyàn lọ iná sì ń jẹ́rìí lọ so kólú kọ́rí ń jẹ́rìí náà fún àwọn àríbà lọ́jọ́ kìí ṣe hadith ṣùgbọ́n ọ̀rọ̀ tí ẹnu kò lè lórí ẹ̀ pẹ̀lú àwọn hadith tó wá nípa pé èèyàn bá yáyàn lówó lọ fi gba ìgbé wọn bẹ̀rẹ̀ fi ṣe kí wọn bẹ̀rẹ̀ fi gba èlé rárá so látara bẹ́ẹ̀ so ọ̀rọ̀ pos bí a ṣe ń ṣe yẹn so tọ́jú náà ni pé ọyá àgbà fi bẹ̀rẹ̀ lọ jẹ rìbá rìbá ìgbàtọ́rọ̀ káṣẹ́ tí wọ́n ṣẹlẹ̀ kẹ́mí tí wọ́n á kún ẹlòmíràn ní ọdún lọ́wọ́ wọn ò tí ní ká máa nàmọ́dà wọn ní kánàdì dàkan ní o ẹnìkan ní nínú lọ́wọ́ nínú tó wọn náà máa bẹ́ títí rí báwọn báńkà ló kọ fún ní o bí ọlọ́dẹ gbà tó fún bíráìbù ní o ó jẹ́ kíníkan ní o wọn wá ní lọ́wọ́ bọ́ọ̀bọ́ ní wọn mìíràn lọ́wọ́ alákòjú rẹ̀ ń fa ẹni tó bá ní ten thousand òun ní odnot lówó odnot uh, odnot uh, ten thousand wọ́n fẹ́ change sí new note yóò máa ní ara o sórí odnot ten thousand rẹ òun ó fi gba nine thousand ní new note àbí kí ni wọ́n ti ń pè àbí eight eight no eight eight eight thousand no note and new note. riba gan yẹn riba nù. No rébà kí inú rébà ọ̀lẹ́lẹ́ yìí jẹ́ rébà alfad rébà kí ni rébà alfad tó jẹ́ nù ọ̀kan nù pin rébà albuyó tọ́kànnà ọ̀tọ́ jẹ́ ọ̀kan nù kan nù rébà albuyó kò tọ́ rárá rárá ìwọ̀n gbọ́dọ̀ bá wọn dá sí ìwọ̀n gbọ́dọ̀ ṣe. àfi tí ẹ pé wọn bá fọ́ọ̀sì tí ẹ pé kò sí kankan tí wọn lè ṣe. ọ̀dà bí ẹni tí ẹ pé ẹbí pa òun tó lè jẹ tayọ̀ kú gbèsè lọ ṣe à ń pé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ pé ìjòkó bẹ̀rẹ̀ lónìí wọn àdàtì ẹ̀ níwọ̀n àbàdà tí ó fi yó àti ó fi kọ́ ìmọ̀ràn àbí okòbí kọ́ má parun tí ó fi tó tọ́ mọ́tì ọ̀bá dé kí ọmọ náà tẹ̀bí kò ní business náà ni àjẹ tí ń ṣe àti ọtọ́ lọ́nà bá wọn láàánú lọ́hùn ákìlà rírá wọn mọ àkìlà hù bàkátì bá wọ ṣàhídé ọlọ́run lánà wọn anábìsọ̀ pé ọlọ́run lánà wọn ẹ̀ ń tọ́ lọ́tọ́ yáyàn tó ń darúgbó bá wọn ó dùn lọ sí ọjà ó dùn lọ sí thousand eh, ten eight thousand new note ọlọ́run sọ anábì sọ wọ́n ti wọ́n nú ìtànẹ́bì sọ pé ọlọ́run láàánú ẹ̀ tó máa ń jẹ rìbá o àti wọ́n tó lọ bá àti wọ́n tó lọ bá wọn ò sí náà máa nàmá tí wọ́n bá ní tí wọ́n bá sọ pé àní ká máa nàmá ni ò lè wúlò fún wọn náà kò wúlò nígbà rárá so wọn akílàhù kẹ̀yìn náà lọ sọ kìnìyàn tó lọ lè gbà lọ́dọ̀ tọ̀ náà anábì lánàá ọlọ́run anábì sọ pé ọlọ́run láàánú tọ̀ àtẹ́ńtọ́ bá wọn ṣèwé lórí ẹ̀ lọ́gbà ẹ̀ tẹ́nìkan bá wọn kọ̀wé lórí ẹ̀ àbáyé tó bá tún jẹ́rìí sí pé ẹ bá wọ kan á jẹ́rìí o abalájẹ́dẹ́ abalakásẹ̀dẹ́ jẹ́rìí pé kíní o ṣẹ́rí kankan sódà gbàtí wàá sọ pé báyà yẹn fún ọ ní fún ọ ní ká sáfẹ́ ọ̀ṣọ́ òun náà ṣe kíni àwọn náà ẹ̀rí lórí rìbá wọn ti kó sínú làánà ọlọ́run bá lọ́kọ̀ ṣọ́ra mẹ́. so inú àwọn àwọn ọ̀nà ní ẹlòmíì ẹnu tó tún ṣẹlẹ̀ pẹ́ pé ó tún ṣẹlẹ̀ ní àwùjọ Nàìjíríà yìí ṣẹlẹ̀ àwọn ọjọ́ mélòó lásìkò yẹn náà ni wọ́n sọ pé bàtà náà ó dànù ní odlot uh, ọwọ́ ọjà bíi ten thousand ọwọ́ ní wọ́n pé odlot tẹ́lẹ̀ àjọsọ akínní ẹ̀ ah, àti eleven thousand ni o. ṣé rìbá lápè àbá ní pín rìbá? ná ẹ̀rọ ajá ten thousand bóyá ẹ̀rọ ẹja ẹ̀rọ ajá lára ni àbí ṣáwá ni ẹ̀rọ ten thousand àbí ẹ̀rọ ẹran náà ni ẹ̀rọ ten thousand àbí.

àlàmọ́ àlòrìbáyà ni àwọn ọwọ́ àwọn dúkìá wa tí rí bá wọ̀ kan mẹ́fà náà níbi ìdàkọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ alzahabu alfiddatu atamru asha'iru alburu so almef kan mẹ́fà yẹn náà àwọn náà bí sọ pé alzahabu bi zahabi walfiddatu bi fiddati wa والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح ربا إلا مثلا بمثله يدا بيد سواء بسواء سواء بسواء يدا بيد حديث بدر بن سوني إنه سلم مسلم بين بينان بحديث أبي سعيد الخدري إنه مسند بن أحمد رحمه الله بين بينان بحديث بلال إنه مسند البزار رحمة الجميع أنا بين غولد سي غولد أنا في غولد عشان غولد الله تسيدي ديو ẹ̀sìn jẹ́ kó pẹ́ síra wọn ẹ fún tiẹ̀ yóò fún tiẹ̀ náà ṣàkẹsẹ̀ náà kò sí kò ní jura wọn lọ bẹ́ẹ̀ ni flavour sí flavour bẹ́ẹ̀ ni nǹkan tó bá wà nípò méjèèjì gẹ́gẹ́ bí àwọn owó tá a náírà kò wà yìí then bẹ́ẹ̀ náà sì ni tẹ́ bá fẹ́ fi tá ẹ bóòrù yín agan pàdé tẹ́ bá fẹ́ fi ẹkí yín agan bákan náà kò ní jura wọn lọ ẹ̀sìn jọ pẹ́ ẹ fún ara ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ náà náà bẹ́ẹ̀ ni iyọ̀ iyọ̀ iyọ̀ kan dákúrú iyọ̀ kan lọ rárá dèdè kan náà garawa garawa kan garawa ẹ̀dùgbà garawa kan náà kò sí ní pẹ́ṣẹ́ ra wọn. yá dàbí ẹni mẹ́sàn bí mẹ́sàn yẹ kan náà kò ní jùlọ wọn lọ lọ. sàwa àmì sàwa yẹn yóò sì dédé yá ẹni dọ́pẹ́ síra wọn gẹ́gẹ́ bá ṣàlàyé. àwọn eléyìí máa ń ní alasanafu rẹ̀ bàbá yà àwọn ìran tí dúkìá ti lè bá wọ̀ so àwọn kan tó wá dúró nípò rẹ̀ àbí àwọn kan tó ní ìtumọ̀ ẹ̀ náà máa wà nínú ẹ̀ kéde pé rìbá kọ̀ wọ́n náà kàmí yàtọ̀ sáwọn kan mẹ́fà yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pọ̀lọpọ̀ ní ẹ̀mọ́ àwọn tí wọ́n sọ pé nǹkan mẹ́fà yìí nìkan náà wọn náà lè má kọ̀tàdà àti orí ọ̀rọ̀ yìí náà àwọn ọ̀rọ̀ rí wa bọ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ ni pé ogun tó wá ti nídàájọ́ tánẹ́bì sọ sọlọ sọlọ ìdí àjọ̀dọ̀ gbẹ̀lẹ́ ń bẹ̀ èyí ìgbẹ̀lẹ́ ṣe kìnnì kọjọ́dọ̀ wà ń bẹ̀. lápèjúwe azab àti sidor gold àti silver àwọn tí wọ́n sọ pé pẹ̀lẹ́pẹ̀ jẹ́ wazun ẹ̀yà ni wọ́n máa ń wà ní ti ní gram àbí gram ni ló bẹ̀ ní gram àwọn gramati yẹn ó ní grams yẹn ó bẹ̀ ló ní ntọ́ wọn àbí ó ní price so ajẹ́pẹ́dẹ̀ dé ní ọ̀rọ̀ àjọ lọ́dọ̀ tiwọn gbogbo tó bá sì dédé tó bá jẹ́ pé ó ní tùmọ̀ gold tó bá dẹ̀ tobacco dot flavor tí a máa ń wà bá máa so èèwọ̀ ni kí a máa fi tó bá jura wọn lọ pààrọ̀ ọ̀yà kó jẹ́ dédé ni káṣí máa jẹ́ kó máa pẹ́ sí àwọn náà yára bí yára so bákan náà àwọn tí wọ́n sọ pé fàmìlíyà ni gẹ́gẹ́ ọ̀rọ̀ àmàlìkíyà nítorí pé gold àti silver ń dà yẹn ó jẹ́ ní táwọn fi ń ṣe price táwọn fi ń ṣe price ìtabara torí pé dananir wọ́n mú látara gold darahim wọ́n mú látara silver so gbogbo owó olùkọ́ kan náà tí wọ́n bá ti sọ pé ní táwọn fi ṣe táwọn fi tajà táwọn fi rajà tábà rajà kọ́dà bó jẹ́ pé láti ibi àwọn wọn bá ti ṣe báwọn màlìkí àti sọ ó ti dó nípa gbọ́dọ̀ sí bàbá yìí àgbọ̀dọ̀ máa fi tí ọba jọ rẹ̀ ká ṣe ẹ̀sìn ìdìbò fún ara wa yóò máa jẹ́ déédéé ara wọn náà so tọ́lá wo ti àlùbọ́rù àwọn kan yókù àṣà àyàngán ọkà bàbà àti tamuru nítorí bá ti dúró dẹ̀dẹ̀ rẹ̀ náà ṣe ní àpé ọkà bàbá fún ọkà bàbá funfun àti ọkà bàbá pupa bákan náà ọdún ọdún wa lọ garawa kan sí garawa kan náà ẹ sì gbàlá ẹ gbàlá ṣàkẹsẹ náà ẹnìkan ní bẹ́ẹ̀ tiẹ̀ kalẹ̀ kẹ́nìkan tó sọ pé lẹ́yìn ìfẹ́ dún àrùn ọ̀hún mọ̀tò wọn wára so bẹ́ẹ̀ náà ni yàn gánà ẹ̀ àgbàdo tèyí tọ́jọ́ wáyé tèyí tọ́jọ́ wáyé bákan náà so bẹ́ẹ̀ náà ni iyọ̀ so àwọn àkàwọn yìí nítorí bá ti ní tùmọ̀ ẹlọ́dọ̀ kálukú wọn tí wọ́n ká pé dítà náà bí sọpé sọlọ sọlọ ká má jẹrìí bá ń bẹ́ẹ̀ ni yóò fún ní ìdájọ́ rẹ̀ náà. so látara bẹ́ẹ̀ dábàá wọ pé àwọn yangansin yangansin ṣe àpẹ àjàdọ́nsìn ṣe àpẹ máa ń káyìl ọdọ́sùn àbí oríṣiríṣi òsùn wọn lọ́wọ́ tó jẹ́ kóńgò ń bẹ tó jẹ́ eh, garawa ń bẹ tó jẹ́ kíní ike ọ̀dà kan kápẹ́ ike ọ̀dà ńláńlá bí àgbàdo fún ọ̀dọ́ yàtọ̀ sí ike ọ̀dà ńláńlá bí àgbàdo pupa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ mọ́ra wọn. so àwọn kan wọ̀nyí bó ṣe rí nìyí so tí a bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ ọmọ àti a bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ nǹkan méjì ìyẹn ni pé nǹkan láti ṣe déédéé ara wọn ọ̀dọ̀ ọ̀dọ̀ wọn lọ ìkejì ni pé mọ́nájà láti ṣẹlẹ̀ ká fúnra kíákíá mọ́tọ́ bá jẹ́ pé àgbàdo lábẹ́bẹ̀ ẹ̀ṣẹ́ǹdì ọkà bàbà ṣe hàn pé òye sì ràn kan náà ṣé ọkà bàbà ní àgbàdo tí àwọn báyìí sọ fún pé lọlẹ́ ra àgbàdo wa tó wà lọ́kà bàbà wa kí ni wọ́n sọ fún àdíjẹ́ wọn fihàn lọ́wọ́ pé ọkà bàbà ní kẹ́ bá mi ra ọkà bàbà ní kẹ́ bá ń ta ó gbọdọ̀ ni ó ẹ̀fẹ̀ ẹ̀rọ ẹ̀fẹ̀ ẹ̀bá ara

garawa kan ẹ lè fi gba àgbàdo garawa méjì bọ́lágbàdo náà bá fẹ́ ni pé àgbàdo yóò àgbàdo garawa kan yóò èyí fi gba kí ni o tí wọ́n bá ní kí ni tùmọ̀ kí ni ìdájọ́ rẹ̀ ó tọ́ ṣùgbọ́n kọjá pé yẹ́dàn bí yẹ́dàn ẹ fún ra lọ́wọ́ sọ́ọ́ báyìí ni so ẹni jó late so ìran kẹta ni pé pé ewad méjèèjì yàtọ̀ ewad méjèèjì ó ṣe kí ó yàtọ̀ gẹ́gẹ́ bí ẹni tọ́lẹ́ fi náírà wọ́n fẹ́ fi ra aka bàbà àbọ̀ fẹ́ fi ra ẹran wọ́n yàtọ̀ síra wọn àbí ọ̀yàtọ̀ síra wọn àbí àwọn ẹ̀kọ́ gbé náírà tá náà yìí àná ìpìlẹ̀ rẹ̀ ń lọ síbi gold wọ́n fẹ́ fi ra aka bàbà garawa kan lápèjú àbí àbí so ọ̀sẹ̀ bẹ́ẹ̀ àbí ká sọ pé ẹn tó fẹ́ wọ́n fẹ́ fi ra fìlà àbí ẹn fẹ́ fi aṣọ ẹ̀ṣẹ́ǹdì fìlà so kò ní ìdíkọ́ bóyá pé pìlà mẹ́wàá lọ́bàjẹ́ kó wá tẹ́bi ẹ̀ṣẹ́ di aṣọ kan ṣoṣo kò ní ìdíkó ṣe déédéé bẹ́ẹ̀ sì ni ó sọ pé tọ̀fìlà mẹ́wàá tẹ̀wọ̀n ní o tọ́wọ́n sọ pé lẹ́yìn ọjọ́ mẹ́wàá ní tọ́nu aṣọ wa kò ṣe kankan òtì tọ́ba wọn ń tàn sọyún sí pé irú tọ́wọ́ ṣe lákòókò àti àti káṣẹ̀ ṣẹlẹ̀ yẹn tẹ́ bá fi tẹ́ bá ra ẹran àbí ra ẹja ó sì déédéé ten thousand ó wá ní thousand ní ọgbà wọn ni ọ̀nù rìbá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kọ̀wọ́nù rìbá etí ẹ̀hẹ̀ kó sí kí ni o kọ́ wọnú rìbá rìbá nítumọ̀ ìtumọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ bíi ma'ana al-khas kọ́ wọnú ẹ̀ ṣùgbọ́n rò kábà àwọn ẹ̀gbọ́dọ̀ bá kí wọ́n ṣe fún yàn èèyàn jẹ ni ìjẹ́ òyìn lọ́nà tí ò tọ́ ni ẹ sọ fún pé ah, kí ni àtọ̀ láàrin new note àti old note nǹkan tí mo rà iye tí ẹ̀kọ́ gbà lọ́dọ̀ ayé tó price ẹ̀kọ́ ẹ̀kọ́ jẹ́ lọ pé fún mi ten thousand mo sì fẹ́ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ jẹ́ ọwọ́ nira tó nira wá kọ̀ bẹ́ẹ̀ ọ̀rá nìtọ̀ ṣé ní ọ̀nà tó lọ́fẹ́ àbí ten thousand ní kátọ́ta tó wá ní ní ọ̀nà tó ní eight hundred ten thousand wọn pé ní ọ̀nà tàbí so kò ní bà èmi tẹ̀lé ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan ní ọ̀nà tí wà lọ́wọ́ mi dán mo rẹ̀ ja ní ọjà ni mo ní ìlọ́jà pé pé ní iye tó pè mo á ní tí wọ́n kó mo á yọ one thousand kó bẹ́ẹ̀ nínú owó mi aláàjì àlẹ́ ìgbẹ́ni lásán ẹ̀ iye táwọn pẹ́ báyìí nì mo ní màmá mà ní lórí pọ́jọ́ ní ọ̀dọ̀ tó dé kí n ṣe bẹ́ẹ̀ mo rẹ́kẹ̀ gbà bẹ́ẹ̀ àánú kò ṣeé ṣe kankan wọn mo ní níta fáwọn èèyàn pé tí fẹ́ sanwó dùnà tí wọ́n yọ sanwó kí ni ìyàtọ̀ láàrin ilé ìpẹ̀lẹ̀ lẹ́yìn wọ́n ní àmì ṣe bẹ́ẹ̀ kankan mọ́ nítọ̀ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àtàwọn ṣe bẹ́ẹ̀ so so ìyà jẹ ni eléyìí èyí ò ń pè nǹkan àwọn kan bá tẹ́lẹ̀ ìṣẹ́kí ní àyẹ̀mí oníyàn jẹ́ ẹ̀rọ fún bẹ́ẹ̀ ni àwọn fún lọ́wọ́ tẹ́ẹ̀kí fún ọmọkà bílíọ̀n ṣe kìíní fún pé ẹ̀ẹ́sọ̀rọ̀ orí sọ pé kọ̀ bá mú rárá fàyín tó pè fàlà kọmùrù oṣù àmùwà àlekún náà tàbí mọ́nà aláàtò gbàmù kò bá mú rárá sí lákèsè rìbá ṣùgbọ́n jọ mi alẹ́lẹ́ inú fẹ́ pé wà bí àwọn onímọ̀ wọn lè pẹ́lú kàyé rìbá jọ mi nírú eléyìí wọn lè sọ pé rìbá ni ṣùgbọ́n jámì kèsè pé rìbá àtúmọ̀ rìbá gan ìtumọ̀ pé bẹ́ẹ̀rùn haram ní ìtumọ̀ rẹ̀ gbogbo nú pẹ́kọ̀ lọ́wọ́ ó gbọ́n àmàdá mẹ́rẹ̀ kò sí ìtì ọ̀sọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ ànàfíà àṣọ́hẹ̀ bàbá àgbà àwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ pé gbogbo ti ń dẹ́bẹ̀rù fásidọ̀ ọgbẹ́rù haram òṣò wọ́n máa ń pè ń rìbá so bẹ́ẹ̀ náà tẹ́ bá wá sọ́dọ̀ àwọn màlìkíyà náà àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn ọmọ يطلق الربا على بيع على كل بيع محرم انه فاتل باري gbogbo tó bá jẹ́ pé títà rírà títà rírà tẹ́lẹ̀ ránṣẹ́ láàrin àyà tó bá jẹ́ pé ọlọ́run ní kò tọ́ wọn ni wọn máa ń pè rìbá jọ mi ṣùgbọ́n kì í ṣe túmọ̀ rìbá tí àmọ̀tí ọlọ́run sọ tó ṣe ní lẹ́wọ̀ gangan náà alukoran bó ti yẹ pé àwọn eléyìí náà wọ́n bẹ́ẹ̀ torí pàtó àwọn onímọ̀ tafsirun tó rìbá ọ̀rọ̀ rìbá yẹn àwọn olómi tún débi pé n ti ń jẹ́ rìbá nǹkan iná ọlọ́run sọ bẹ́ẹ̀ ni ọ̀gbọ̀n tí bá ti ń jẹ́ títà rírà tọ́lọ́ ní èèwọ̀ ni kọ́dà bí èsì rìbá ṣe inú ti àtẹ̀lé ti ara ti swat òun náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mọ́ra wọn. so látara bẹ́ẹ̀ ní tí mo ṣe pé àríbà lahu ma'ana al-khas wa lahu ma'ana al-am so al-ma'ana al-am ni tábà sọ pé lóka báyìí jẹ́ rìbá ṣùgbọ́n fi àkẹ́kọ̀ọ́ kẹsẹ̀ rìbá ẹ̀hẹ́n so báyìí yẹn gbọ́dọ̀ gbá torí pé nígbà tí question ìròyìn náà ṣẹlẹ̀ ń de epo ẹ bá rẹ epo wọn ní tẹ bá fẹ́ ẹ pé nínú tẹ bá fẹ́ dúró wọn náà sọ pé rárá àti kẹsàn ó lé pé pé nùtù ni àti kẹsàn etí dítà tẹ bá rà lẹ́yìn kíkà ní ẹ bá ti transfer di irú àsìkò yìí ní ìta bá dáná transfer kí ni gt torí gt wọn láwọn lè bá ń lè bá pé ara òun tẹ̀sí wọn ọ̀tọ̀ ò tó tí wọ́n bá kókó lọ́dọ̀ wọn tí wọ́n lọ kókó lọ́dọ̀ àwọn náà ronú pé ah, rárá o irú ìbálò táwọn bá wọn yẹn nílò àwọn kọ́sọ́mù àwọn ló pọ̀ dáa ẹlòmíì ṣe bẹ́ẹ̀ sódà ẹlòmíì ṣe bẹ́ẹ̀ náà sẹ́yìn pé àwọn bákan náà ṣe bẹ́ẹ̀ nígbà kásáré máa gbà nǹkan tó bá gbọ́ wọlé ká máa sọ pé ah, kò ní ìdí kò ní ìdí kíni kò ní ìdí pé kèsì pé báyà wọn jẹ wọn lọ́dọ̀ tòótọ́ lásán ìṣẹ́ làwọn bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe abáfẹ́ ta abáfẹ́ rà láàrin ara wa gbogbo agreement tó bá fẹ́ wọn láàrin ara wa ká tó ṣe àbí ká mà dájọ́ ọlọ́run bá ń ká máa ń pè ní tọ́lọ̀ sọ ní kánábì sọ ní sábà máa ká béèrè lọ́wọ́ àwọn onímọ̀ ká tó ṣe tá a bá ṣe lọ́dẹ àìmọ̀ká ọlọ́run ní foríjì wa o tá a bá ní àyíkalẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ ní nítòsí tá a sì ní opportunity fẹ́ pàrọ̀ àlà àkànṣe àkànṣe ń fẹ́ nu wa àwa ní ìmọ̀ ni à ìmọ̀ kí ni ìgbà ìmọ̀kọ́rùn ìgbà fẹ́núnù ìfẹ́nú lè yàn ṣeun àwọn ẹlòmíì tó lọ pé báyà ń jẹ́ sìn ni pé káàkiri ká gbàrẹ̀ ká ṣe ọbẹ̀ pé ta ní ìdíkíní sínú ṣùgbọ́n afẹ́fẹ́ ta afẹ́fẹ́ ṣe business kò sí tọ́kẹ́ sí bẹ́ẹ̀ kò sí tọ́kẹ́ kò ní ìdíkì lọ́lẹ̀ bẹ́ẹ̀ nìkankan àbí afẹ́fẹ́ ṣèlú ọ̀ṣèlú làwọn èèyàn ṣe yìí kò ní ìdíkì rárá o pé ìbọ́rọ̀ ayé lọ́ṣèlú kàkà báwọn náà fẹ́ fọ́tì fún kẹfẹ́rí tó ṣe so ẹlẹ́mìí ṣe sùhánà ẹlẹ́mìí bẹ́ẹ̀ ṣe nǹkan méjì ọ̀dà so rárá o gbo alámọ̀rí ẹ̀sìn wá láti wá sí ayé wa dáadáa láti tún ayé wa ṣe nǹkan fìlẹ̀ bọ́ọ̀nù dáadáa ìrẹ́lá sátò dín ìwà dúníà òun ni kí èèyàn jó lórí gbogbo ayé tó bá pé ọlọ́run ní kí mùsùlùmí ọ̀rọ̀ lọ́yìn ni ti jẹ́ bá ní pé kó wá mójútó ayé wa tẹ̀síwá ni a sì máa wọ pé ẹ̀sìn tẹ́ pé ọlọ́run ní kí kó wá mójútó ayé wa tọ̀run wa kò ní dá sọ̀rọ̀ ayé wa àbí kò ní sọ̀rọ̀ nípa ayé wa so gbogbo táwa bẹ́ ṣe yán yán kò sí ìdájọ́ rẹ̀ ń rọ̀ lọ́wọ́ bàbá níbi mọ̀ sọ̀sọ̀ tó ọba tí wàá béèrè ìwọ lọ lẹ́sẹ̀ kò sì lè jẹ́ excuse fẹ́ tí ò béèrè ẹni tó ṣe lórí àìmọ̀ kan tó bá kan bẹ́ẹ̀ yàtọ̀ sí pé ó bá kan ọkàn ṣọ́tẹ̀dì ni ó kan yàtọ̀ sí yìí ó ṣe torí pé ẹlẹ́mìíràn pé èèyàn kan mọ́ ní ọmọ ní ọmọ ní ẹ̀yàn ní gbogbo nǹkan tó dáyẹ kí èèyàn mọ̀ tẹ́ pé èèyàn ní ọ̀fẹ́ mà kí ṣe skills fún yàn kólò ẹ̀yàn ní kólò jihadin amkana mukallafa dafi'uhu falẹ́sà ọdọ́rán ìjáhìn níbọ̀ ní ọ̀nẹ́sà falẹ́sà fọ́jọ́tà ìjáhìn gbogbo nǹkan tó yẹ pé àìmọ̀ lọ́jọ́ kí èèyàn ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ ni pé tó bá béèrè ó lè mọ̀ tẹ́ kó mọ̀ kó tó ṣe nǹkan kọ̀ wá ṣe kọ̀ wá béèrè ọ̀rọ̀ fi ṣe tán wọ́n á ní àkàtì ọ̀dà ni ẹ̀sẹ̀ ní bí ẹlòmíì tó sọ pé obìnrin mi bá lórí pé kọ̀mọ́dánsì wẹ̀ wẹ̀ háìdọ̀ wọ́n lè lómi ti wà ń lẹ́kọ́ yọ́n náà máa béèrè pé wọn ọmọ nǹkan bá sàlàyé gbà wọn ẹlòmíì wá sí àdìgbò tó mọ̀ nígbà tí wọ́n bá ń sàlàyé tó bá wọn bá débẹ̀ àwọn tó bẹ̀ kan àwọn ọmọ ìwọ́ tó wọ́ tó fi dé tó fi dé tó fi dé wà ń lẹ́kọ́ ẹ dákun kí ni ẹ̀ńdọ́ ní ọ̀tọ́ tó ti ní jánábà tí ní jánábà tí bẹ́ẹ̀ ni ṣe ń wẹ̀ báwọn ni ṣe ń kírun tẹ́ bá sàlàyé fún wọn ni àwọn ọmọ ní ẹlẹ́gbẹ́ ọ̀dà àti ọmọ wọn foríjì kò ní kírun padà yóò kírun padà ṣe bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ mà ẹ dẹ́kun ó láwọn afá ń tọ̀ sí ní lù ọ́ ní lágbègbè ọ̀ṣẹ̀ ọ̀dẹ̀ kò béèrè ṣé ọ wá ní ọ̀mà ẹ sọ̀rọ̀ pé kó wẹ̀ tó bá ti mọ̀ rẹ̀ wọ́n tọ́ wẹ̀ tó bá tẹ bá kọ́ tó mọ̀ rẹ̀ wà sàn odò padà tó bá ti mọ̀ yẹ̀ yọ̀ sàn náà ni tí wọ́n bá lọlẹ̀ wọ́n lọ́pàá lédè fún rẹ̀ tí wọ́n bá ní ọ̀hún ọmọ yìí tó ọmọ yìí tó ń jẹ àbí ọdún ọmọ èyí ẹ sọ pé ìwọ lọ́tà lórí rẹ̀ bí ìwọ lọ́tà lọ́pọlọ ẹ̀ pé ẹ̀kọ́ jẹ́ tẹ́ ẹ bá sọ pé ẹ̀ ń ah, ṣùgbọ́n tó bá pé ẹni tí ò wà nípa kókó mà so ẹni tí wọ́n pé kò sí ibi tí kẹfìrí ní àwọn gbogbo olúwa kẹfìrí ní wọn kàkà bá àwọn kò sí ìyàn sí kíníkà àwọn afẹ́yẹwà kò sí kíníkà sọ̀kọ̀ òun náà kò pọ̀ mọ́ nípa ẹ̀sán ọ̀ṣọ́ wọ́n ẹ̀sẹ̀ gbà sáàmù ní kò sí kò sọ́nà tó fi um, communicate àwọn onímọ̀ gbogbo kẹ́tẹ́ ní wọn bá ṣe láì mà kan nígbà tí wọ́n bá pé kò rọrùn láti pé kó wádìí débi tí ó fi mọ̀ ọlọ́run yá fi ẹ̀ ìgbọ́n tó bá ti ní ọ̀pọ̀ tó ní kọ́kọ́ mọ̀ o tó bá ṣàṣe ètò yóò ṣe kí ni o yóò bí àfúnlọ́dọ̀ ọlọ́run yóò bí àfúnlọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ló gba àwọn adájọ́ mi ẹlòmíì ti kó sí nǹkan tí ò tọ́ tó jẹ́ pé bóyá ẹni tí ń kéwú ń bẹ́ẹ̀ wọn ti kéwú yé tọ́mọ̀ sọ bóyá ọmọ akéwú bá kọ́lá bọ́ sọ pé ń lọrí kéwú náà ọmọ ilé ọmọ kéwú ó sàn kéwú sáyé ó sì mọ̀ ó sì mọ̀ kékeré sàn dá jẹun kéwú èso ń jára àdúgbò kìíní sùkánà lára bẹ́ẹ̀ bí ọmọ fojú dé kò ní dá kò ní bẹ̀ nǹkan kan lọ́wọ́ ẹ̀ dọ́tọ́ bá dẹnu sàlàyé fún dáwà ní ọ̀rọ̀ kankan tó bá kọ́dà ti mi tí ọmọ bàdá rẹ̀ bá ń ké wótọ̀ bá fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ bàdá rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹlòmíì ọwá lọ́mù ọwá ń ṣe tí ọ̀tọ̀ so ní kúrúṣá wọn lọ kọ́ ṣàmì ọjọ́ náà àwọn kaba ẹ̀kọ́ tọ́ ọmọ tó máa sọ fẹ́ lọ́mù yóò tún wá fi akẹ́kọ̀ọ́ yóò sọ yóò sọ àmọ̀ yẹn ọ̀rọ̀ káṣíṣẹ́ ìgbà tó ṣẹlẹ̀ a sọ àwọn kẹ́mẹ́fẹ́ lómi ẹlòmí ẹlòmí ọ̀gbà ni kìnnìún ní kò sí tẹ́lẹ̀ kìnnìún ẹni tó bá wà fọ́ọ̀sì tó bá nǹkan ló tọ́lá báńkì kan lọ́rọ̀ ó tọ́lá báńkì kan lọ́sọ̀rọ̀ kẹ́nìkan ṣòkọ́ lọ́n kọ́ ṣàánú wa pẹ̀lú pé ẹlòmíín gan náà kò padà jèrè náà ló ti ń ṣe kọjá so káyọ pé ibi tí ẹ̀kan haram lámà wá láti máa fi ṣe kí n máa bàjẹ́ kọ́ ká máa kówó jọ ń bẹ̀ àti dọ́jú á sọ pé wọ́n sọ̀rọ̀ nípa nìkan fún mi pé October tó lọ títí January yìí owó tó ń kójọ ní nǹkan ọdún mẹ́wàá ó ń kójọ. lọ́nà haram ni ẹ̀sẹ̀ pé dọ́bà ẹ̀kọ́ náà halal ni ah, alhamdulilayi ọ̀nà haram bẹ̀ tọ́nà máa padà wá múlẹ̀ lẹ́yìn tí ọba ọmọ tuntun náwó ọmọ àbí tó wá fi wàrùn wọ́n máa bá ká ní wọ́n lè ń ta ní ṣe kẹ̀kẹ́ àwọn èèyàn wọ pé sẹ́rí bàtà ti fẹ́ǹdì àkídà ọ̀pọ̀lọpọ̀ wa a fẹ́ lè fi ọjọ́ nǹkan tí nǹkan wá ti ṣẹlẹ̀ sí wọn ní ta ní ṣe náà wọn ní wọ́n pé bọ́ni ti ń ṣe rẹ̀ kọ́dà ẹni tí bá ń lọ lè ṣiṣẹ́ wọ̀ nùwọ̀n sẹ́yìn kọ́jà wọn ṣẹ́wọ̀ kọ̀dà àti bí ṣẹ́wọ̀ onírọ́ ni kúrò ayé ẹ̀tọ́ ẹni tí wọ́n sọ́dọ̀ rẹ̀ ọ̀mùgọ́ ni so ọmọ nǹkan tó ti alọ́sọ́dọ̀ rẹ̀ nǹkan náà ṣe tó bá jẹ́ pé ọwọ́ alọ́sọ́dọ̀ ń tàn tó wá ní kọ́ bá wọn pé ta ní ṣe nǹkan kan bá wọn ṣe àpé ìkan tó bá lọ ọ yẹ kí wọn bá kà kejì náà lọ ìkan kejì ní pé kọ́ sọ pé ẹ má wo ta ní ṣe òun nìkan ẹ wo pé níbo lọ́wọ́n àti ṣe ra níbo lọ́wọ́n àti ṣe ra kí wọ́n bèrè pé sà báwo ni wọn rẹ ṣebí látara àbòjútó àwọn Yahudi ṣe ní ọlọ́run sọ pé wọ́n fàbí ọgọ́lù mi من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله وأخذهم الربا وقد نهوا عنه وأقلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما látara àbòjútó ọ̀nà kọ̀ṣọ́ àndẹ̀ sọ ẹ̀dá kan gbogbo tó bẹ́ẹ̀ ká mọ̀ ní ẹ̀sìn ká mọ̀ tábà bẹ́ ṣe ká má ti ṣe abẹ́gbéyàwó abẹ́kọ́mọ abẹ́ṣe oúnjẹ àwọn onímọ̀ súnmọ́ pọ̀ lórílẹ̀ ká béèrè kọ́dà bí ọba tí àbá tiẹ̀ rí ká fóònù bó ṣe nílùú mi náà ni tó bá béèrè lọ́wọ́ àwọn tí tó wà ń lọ ni tó bá dọ̀tà àwọn tó àwọn afọ́súnà lọ́n tó ọ̀dọ́ aláfọ́súnà bẹ́ẹ̀ níbi tó bá ti fẹ́ béèrè náà láti béèrè ọ̀dọ̀ ẹnìkan tó máa tó yé ẹ̀hẹ́n so ọlọ́kọ̀ ṣàníwá ká má ṣe nǹkan lórí ìdìjú ká má ṣe pé ẹ̀yàn ọmọ ni ọmọ ni kájọ àfẹ́ríkà àwọn tí wọ́n béèrè question lọ́wọ́ ìdáhùn ẹ̀sìn ádàdúrọ̀sìn ṣàrọ̀tàlà ife tẹ́lẹ̀mí ọkàn wa tẹ́wà ní torí ẹlòmíì tó wá tọ́lá bèrè question ẹlòmíì gbọ́ngàn ọbẹ̀ kó ní mọ́mọ́ sí pàǹpẹ́ lọ́dọ̀ ọlọ́run ah, ẹnu ẹlòmíì dọ́gà ohun ah, ah, ọ̀mọ́ mi àti wọn ti ṣe kí náà kankan àbọ̀ ẹgbọ́n sí láìkẹ̀sì tó mọ̀ sí yóò máa ṣe ta lọ́sọpọ̀ láìkẹ̀sì ìlú ọ̀lọ́sọpọ̀ láìkẹ̀sì fún ara yóò máa dún náà ṣe pé òun sì wá sí kánà nígbà tó pé àánú fẹ́ ṣe ń tọ̀hún náà pé ah ìgbà tẹ̀sí wa mọ̀ sẹ́gbà tẹ̀sí mọ́ wọn àti kánà wọn ti bá dé pé iṣẹ́ mọ̀ pé kí ló tẹ̀ fún mọ̀ ṣé àdúgbò olè ti wá gan àdúgbò báyìí ẹ wá sọ pé ah, ṣe bá àwọn afáàmì báyìí ń bẹ ṣe bá àwọn afáàmì báyìí ń bẹ ah, ọ̀dà tí ọba ṣe pé kí ni ṣe bí ẹni tẹ̀t lọ́wọ́ ẹ̀ ń tẹ̀t ó ti rọrùn pé ọba tẹ̀pẹ̀ àwọn afáà lọ sẹ́ni pé kẹ́ ẹ béèrè question gbogbo tó ṣe pè mí kọ́ ọ̀dà bí ẹ̀sìn nàìjíríà ó lọ jẹ́ pé àfẹ́yẹ̀sìn tó mọ̀ nípa ẹ̀sìn ọjọ́ fọ̀ sún náà so ntẹ́lẹ́mọ̀ ẹ̀ máa bẹ́ẹ̀ nínú so ẹ̀ padà di pé ó ń tọ̀ ọ́ ṣe kí ni ọmọ mọ̀ ṣe fẹ́ ẹnu ni ẹlòmíràn wa sọ pé àwọn wà nù ìpọ́njú sẹ́mi ọbẹ̀ bẹ̀rẹ̀ question wọn wà nù ìpọ́njú nítorí sí pé ó sọ pé kẹ ìdájọ́ lọ́yàn pé ìdájọ́ ìpọ́njú ni pé ọlọ́yàn nàkàlà ìrù àbọ̀lọ́wọ̀n ni ìgbà tẹ bá sọ pé ẹ ṣàlàyé nǹkan fún mi gẹ́gẹ́ nítorí ṣẹlẹ̀ sí ọ̀gá onímọ̀ ni wọ́n mọ̀ pé nítorí ṣẹlẹ̀ sí sínú ìpọ́njú ni ni ó ṣàlàyé ìdájọ́ lè ọba ẹ ṣàlàyé fún mi wọ́n bá ṣàlàyé tó jẹ́ kàn gba ẹ̀ẹ́dọ́ ọdún lápèjúwe ọdún lò tó ń fi gba ten thousand tó ń fi gba àbí tó ń fi gba ten thousand new note ni pé wọ́n kàn sá wọ́n fẹ́ ṣe akẹ́kọ̀ọ́ ní àwọn àbọ̀bọ̀ wọ́n fẹ́ ṣe akẹ́kọ̀ọ́ wọ́n wá pé kàn sá nà owó owó tuntun yẹn ìgbà tí so tuntun ìgbà tẹ́ pé new note yẹn tí wọ́n ti náà kámọ́ náà wọ́n lò tó ṣùgbọ́n ẹ̀yìn ọ̀tún jọjú ṣé ẹ̀ràn pé wọ́n bá ṣàlàyé fún yín dáhùn ṣé dọ̀rọ̀ rà nù ẹ̀rọ so náà ni pé ẹgbẹ́ tó bá béèrè question ẹ̀ ti sọ tó ṣẹlẹ̀ fún mi sì má kú lọ wọ́n bá ti sọ tó ṣẹlẹ̀ wọ́n ní mọ̀mọ́ pé ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí àbí bẹ́ẹ̀ kọ́ bí wọ́n ṣe àmọ̀ ìdájọ́ tí ó kù bá wá pé ọ̀dọ́ àwọn wá sọ fún wa pé àwọn wà lọ́la lórí àwọn wà nǹkan rúra àbí wọ́n jẹ́ òun pa lẹ́wọ́n pé dáńjẹ́ lómi kan tán kí ni tó mọ̀ tó jẹun pa àbí kí ló ṣẹlẹ̀ gan ẹ̀rì kan ọ̀ jẹun pa so òun sì rẹ́kẹ̀ẹ́ pé wọ́n jẹ́ òun pa kẹrẹ́ wá sí pítọ̀ padà ọlọ́run fojú fẹ́ ti ọ̀rẹ́ tẹ́ máa jẹun pa o tẹ bá sì wá kókó sàlàyé fún yẹ́dì pé wọ́n jẹ́ pa àbí yẹ́dì pé wọ́n jẹ́ pa kọ́nà kó ṣe àná kó sàmà náà wa kọ́nà kó jọ́ ti wà ẹ̀nà ọmọdé àṣìṣe kọ́nà kó kọ́ àmì kọ́jú ká jẹ́sùn ayé àtàwọn àti ọdún mùsùlùmí kọ́jú káṣí lè ló kálẹ̀ tẹ̀lé ẹ̀ẹ́dẹ́ ọ̀sẹ̀ mọ́ni ní kúkúrú ẹ̀ẹ́dẹ́ pé ẹ̀ẹ́dẹ́ ọ̀sẹ̀ mọ́ni torí àsìkò yìí. Amin. Amin. Amin ẹ̀dá kan wà bínú wọ́n dẹ̀ mọ́ta ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ torí àsìkò ṣùgbọ́n kankan bẹ tí àwọn onímọ̀ kan sọ pé wọ́n ń pè ní àríbá alhalal àbí àríbá aljaiz ìran kánú rìbá wọ́n ní tó tọ́ tí àwọn kan kò sí ìtọ́tọ́ nù rìbá mọ́ta bá tí wọ́n pè ní àríbá aljaiz ni pé láàrin bracket méjì òun ni wọ́n tábà fi láàrin bracket báyìí òun náà kò ní jíbà tó sọ́wà afa Ibrahim wọn ni broda lórí ẹgbẹ́ wọn ní ìdìkan lọ́dọ̀ afa Ibrahim wọn pe afa Ibrahim Ọlọ́run ni kí wọn ní lọ́jọ́ wọn lọ so wọn rí ká jìnnà lè fún afa Ibrahim ní ẹbùn wọn lọ lè ra àkùkọ kan àkọlá ńlá kan fún afa Ibrahim afa Ibrahim pé ibi tí wọn rà àkùkọ yìí nídìí àkùkọ wọn bá fẹ́ ra mọ̀lẹ́ra mẹ́wàá ẹ̀ wọn àti ah wọn náà ti mọ̀ pé ah lọ́dọ̀ lọ́dọ̀ láti mú níbi kankan ọ̀ya ọkọ̀ ni wọ́n ti mọ alákòókò yẹn ẹlòmíì lè sọ pé gan fanbílì pé lòun alákòókò yẹn wọ́n ta alákòókò yẹn kájọ pé four thousand so bá a pè bọ́dọ̀dọ̀dọ̀ wa àbí ọmọ twenty thousand wa bọ́dọ̀dọ̀dọ̀ pé wọ́n ṣe o ṣe àpéyẹn tí bọ́dọ̀ lọ́dọ̀ náà fi ṣe pé kí n fi gba púpọ̀ lọ́wọ́ ẹni tí mo fún lẹ́bùn ẹ̀bùn ní sùdán kì í ṣe torí tọ́lọ́wọ́n ba kí wọ́n ṣe ṣe kí lè ṣe bá níbi akthar mimma a'taytuhu ìwọ̀n náà ń pè ní ìbátò sọ̀wọ́ àwọn onímọ̀ sọ pé wọ́n ń pè ní àríbá sí pé ní tó fún yàn wọ́n fi gbá tó ju bẹ́ẹ̀ lọ ọjọ́ ìbá àjọ ọjọ́ ìbá ṣùgbọ́n ní èyí tó tọ́ ni kí lè rí ẹ̀ òun ni ọ̀rọ̀ tó pé ọmọ àti ìbá rẹ̀ yọ̀rọ̀ wọ́n ní àǹtá àwọn onímọ̀ mi tù sí ni pé rìbá ń bẹ̀rẹ̀ kẹsì rìbá tó jẹ́ haram mo jẹ́ pé àwọn onímọ̀ mi sọ pé ilé ìlú ló kó síbẹ̀ wọ́n ní rìbá tó wà ń bẹ̀rẹ̀ àmọ́ àṣetò mẹ́rin rìbá yẹn tẹ́ bá fún àwọn èèyàn ní ẹ̀bùn tí èsì torítọ́ lọ́wọ́ pé ẹ̀fún torítọ́ lọ́wọ́ pé ẹ̀fún pé kó fi fún yín tó bẹ́ẹ̀ lọ ni. fàlàyọ̀rọ̀ ìdàlẹ̀ wọn bẹ́ẹ̀ tó bá ń ṣe tó bá ń yọ zaka torí tọ́ lọ́wọ́ ọba o ọlọ́wọ́ bá ṣàdẹ̀kù lẹ́fù. wọ́n ní eléyìí o ṣùgbọ́n anábì nìkan ni ọ̀tọ́ sí kó ṣe sọ̀lọ̀sọ̀lọ̀ torí pé ọlọ́run sọ fún un suratu al-mudassir wala tamnun tastaksir àyà kẹfà wọn àyà kẹfà ní suratu al-mudassir wala tamnun yorùbá anábì máa fẹ́ nìkan lẹ́bùn kó fi retí kó fi fún tó jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé jáàzà lè nàbí sọ̀lọ̀sọ̀lọ̀ ọ̀làmìyà jùzáhù mọ́ọ̀tìyàn ìyẹn ni kí wọ́n tọ́ka anábì sọ̀tọ̀nà kí á nìkan wá bùn anábì lẹ́bùn kánábì wá fi fún tó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò tọ́ka anábì fún yàn lẹ́bùn sọ́lọ́lọ́ sọ́nà tó wá fi gbà tó jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ yẹn lórí kò sẹ́lẹ̀ látọ̀dọ̀ anábì sẹ́ni kankan so ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ní màsàkótọ́ sahabi ibn abbas àti ọmọkẹ́ mujahid ọ̀tọ́lá àwọn mí bẹ́ẹ̀ lọ́bẹ̀ mara wọn ọ̀rọ̀ hanafiya dẹ̀ ní àtàwọn malikiya but shafiya àti so ìyá máa ń ṣe kọ́tọ́ láti tọ́ lọ́wọ́ báyìí ṣùgbọ́n ara wọ̀ lọ yìí àwọn sọ pé ó tọ́ bá àzàn kó tọ́ ní lẹ́sàn ọ̀ torí ń jẹ́mi bẹ́tẹ́ pé ẹni tí ò má àlọ́jì so ẹ̀yàn ẹlòmíín lójútù gan kọ́dà àti ìyàwó jọ bíi ọ̀rẹ́ kó bá sùkárà gidá irú ọ̀nà yìí tó bá wà fún yẹn tó bá ṣe bẹ́ẹ̀ obìnrin tó bá tẹ́ má ṣe lẹ́yìn fún yọ̀mọ̀ pé ah, ẹnì yìí wọn náà ní kí ṣèṣì yàn bẹ̀tẹ̀ kọ́dà ẹ̀yàn lè má jòló lọ títí báyìí tó máa pe ẹ̀yàn bẹ̀tẹ̀ nìyí wá sí kábàá yà báyìí ah, lọ́wọ́ jẹ́ pé ń bẹ́ẹ̀ ní student government ẹ̀yàn bẹ́ẹ̀ student mi kaba fún àwọn afá tí a ń gbé oyin gidi wá láti nàìjíríà lápẹ̀bí yorùbá fún afáwa mẹ́lẹ́kùn dáhùn àwọn sẹ́ẹ̀kù aláṣẹ́kù aláwọ̀ sẹ́ẹ̀kù Muhammad sọ̀rọ̀ fàkìrì ìrọ̀ lọ. ìrọ̀ lómi tàbí kọ́rí láti kọ́ wọn ti pẹ́ ọmọ nàìjíríà ẹni ẹ Katsina adùn kan wọn gbé ọjọ́ mọ̀ lọ́nà. wọ́n sá mọ̀ sáà mọ̀ lọ́sọ́dọ̀ ṣe gbàtà wọn pé wọ́n sọ̀rọ̀ ṣe gbàtà wọn sọ̀rọ̀ ṣe gbàtà parí dárúsù fún wa ní jamiu. wọ́n dẹ̀ wọ́n ṣèkù lóyún oyin tí wọ́n gbá àtìnìjírà ṣèkù ló èyí tó kó tẹ bá sí iye tí wọ́n fún ẹ̀sìn ra àìmọye àìmọye mú so so that ọtọ́ dábàá ní ọtọ́ yóò di àwọn kan míì fún àwọn tí wọ́n ṣe ní tó bá bùkátà owó ń jọ mi so bẹ́ẹ̀ náà ni irun tí ó ní irun tó jọ nínú àwùjọ wa nàìjíríà torí pé ẹgbẹ́ ká ṣe rọ́pùtù nǹkan ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí african kọ̀déèmù lápèjúwe táwọn abáfẹ́ ṣe àwò ṣe àpẹta bá sábà àwọn obìnrin sábà máa ṣe é àwọn ọkùnrin lè máa ṣe ń bọ̀ mí ọ̀sìn dáhùn obìnrin máa ń ṣe dáadáa wọ́n dá sí àbí abẹ́ kó mọ̀ tí a bá tọ̀ hídìí bá fún afájàm ní five thousand sòtì five thousand pé dọ́tọ̀ náà bá ń tí àwọn náà bá ń ṣe ìyàwó rẹ̀ five thousand lọ́wọ́ tí wọ́n o ten thousand lápẹjù ó ti ẹ̀kẹ́rẹ́ jù ọ̀dà ẹ̀sà kẹ̀lé bó ti seven thousand <laughs> ṣùgbọ́n dákà sí ni pé ìwà ṣe dandan fúnra wọn nìkan lọ́kàn bí wọn bá ṣe dandan fẹ́ pé bẹ́ẹ̀ màmá làwọn bá wà lórí ọlọ́fù bẹ́ẹ̀ kò sí tó bá dùn torí pé ẹni tí ò tó lọ́wọ́ tó fi ṣe ìnáwó tó fi ṣe òun tó sì jẹ́ pé nígbà bùkátà sí pé kò ṣe ni irú owó máa ń wúlò fún ọjọ́ mi níbẹ̀ náà tó tọ́ ti dẹ́pọ̀ pé kó ṣe ìyàwó àbí kó lọ́kọ tó yẹ pé kò sí tó lọ́wọ́ wọn wọ́n ṣàṣe náà so tí wọ́n bá ṣe irú nǹkan bá lára wọn so lórí ọ̀rọ̀ àwọn tó ṣe kó tó bá láìsí ọlọ́run ọba ni ọba tí ó ní mọ̀ eléyìí òtẹ́ bá jẹ́ pé àríbà jáìz chairman hibato sawab hibato asawabi ọlọ́run ọba tó ní mọ̀ àdáyé tá a sọ pé kò tọ́ láti sọ àwọn àmì àwọn ṣàfẹ́yà àmọ́bílà ló fi jẹ́ pé àwọn tó sọ pé tọ́gbà wọn ní jáìz láti náwó mazmum torí pé aláṣekọ́ yóò pín àkàkẹ́ àwọn máa retí ẹ̀ka lọ́dọ̀ kí wọ́n fi gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀sán náà ọba kò sí ìkan ṣe déédéé rẹ̀ so àti àti rí ẹ̀rí يعني بين السنة الناس ناقش ما بلغت امم انت جزاك الله خير I <laughs> da ọlọ́run sọ̀rọ̀ wọ́n bá jẹ́ pé ẹyọkan náà lọ́dẹ jókòó mẹ́ta ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ọ̀pọ̀ jẹ́ pé ẹyọkan náà ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ọlọ́run láti pọ̀ sí àmín. Thank you.

gẹ́gẹ́ bí kù ṣé kọ̀míṣán ṣe kù ṣe kí èyí àmì kọ̀míṣán ló gbà lọ ìfún bá ti fún bá ti lé ẹ̀ẹ́dà ní ti ṣe wọ́n fún ibi rẹ̀ tí bá ti lo ti kó sọ̀rọ̀ ibi rẹ̀ lọ́rọ̀ yìí lábẹ́rẹ́ wọ́n fẹ́ ṣe ọjọ́ lọ́rin ọjọ́ lọ́rin wọ́n kàn àwọn fẹ́ wá sọ́dọ̀ mi mo ní kò ní pé wọ́n bá sí wọ́n ní kàn mí. Thank you.

wọ́n ní àlàyé wọ́n ṣe ní pọ́s ẹni tí ò bá ní owó ní báńkì kò ní láǹfààní àti ìlú wọ́n ṣe ìyàtọ̀ láàrin ìgbà àti ìlú ọba ìlú tó fẹ́ ṣẹ́ owó àti fẹ́ yá owó ìlọ́wọ́ ẹ̀rọ ẹ̀fà yìí àgbẹ̀mẹ̀tì lọ pé ẹ̀rọ fẹ́ lọ gbowó ṣáàpù rẹ̀ gbé gẹ́gẹ́ bí rachel lọ ó gbọ́dọ̀ ní oúnjẹ tó wá débẹ̀ tí ò bá sí owó ní wákàtí transaction yóò gbé lórí eléyàn lórí eléyàn tí ẹnìkan bá bẹ́tẹ́ pé ìlẹ́ni ń jẹ́wọ́ èlé ń yáwó èlé so ẹni tó fẹ́ yáwó èlé ó tẹ́tí yáwó èlé òun náà ẹlòmíì lọ́wọ́ lè ẹni tí yáwó èlé náà fẹ́ ẹni tó wá yáwó èlé lọ́jà tó fẹ́ yá náà fẹ́ ẹlòmíì lọ́wọ́ lè kó tó ni. Ah. so nísìn ẹnìkan jọ kájọra kára pé ń yàrá lọ́wọ́ ẹ̀mí ẹnìkan afẹ́ lọ yáwó ìlọ́wọ́ sọ ọba ọ́fẹ́sì kan bí one million ọdí five ọdí half million olówó àbí olówó tó bá lọ lè yá one million lọ́rùn tàbí kún eh, half million tó ní kí láá pè kí ni ìyàtọ̀ láàrin pé ẹni tó pé ṣe pẹ̀lú pos ẹni náà lówó ẹni tó lọ lè yáwó ìlọ́dọ̀ tó ti lọ yà wọ́n ní half million ní báńkì ṣùgbọ́n kò tó nítorí bí ṣe kò tó ọ lọ́dọ̀ awé lọ́dọ̀ ẹni tí ń tí ń yà lówé kí ni àtọ́kọ́ gba lọ́dọ̀ ẹni tí ń ṣe pọ́s àti ẹni tí lọ́dọ̀ ń ṣe pọ́s ṣé yàtọ̀ síra wọn. so orúkọ lọ́kàn yàtọ̀ kájà kẹlẹ̀ so lọ́kàn yàtọ̀ sẹ́rí. ọjà náà a tún sọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀ sẹ́ ẹni yìí ní àfihàn ní báńkì wàá lọ sí kẹsẹ̀ ọdún ẹni pé ọ̀sìn ló lọ wọ́n lọ sọ́dọ̀ ẹni tó ní cash five hundred tó ní afẹ́dá ní cash fún wọn wọ́n wá ní yá wọn òun ní di cash ni wọ́n pe òun ní kọ́lá wọn tó fi kíní àhàn sórí ibi tí lòun ní bí abáǹkì yìí tó ti tó wọn wá ní tọ ọ́fíìsì six hundred fún òun tó ti kí láàzọ kó ṣe tó bá yẹ pé ẹni tó ní pé ẹ̀sán lọ sí gbé máníyà mú fún kí ló ń kí ni tó máa rẹ̀ ẹni tó ń lọ bẹ́ẹ̀ mọ́hámàlà tó wà láàrin ó yàtọ̀ sí mọ́hámàlà tí o fẹ́ lọ gba owó fẹ́ lọ já owó owó rẹ̀ tó fẹ́ gbà ní àníyàn sí. Ẹyin náà tẹ́ kí wọ́n bá ọkì tán ìṣòro kan jẹ́ kí wọ́n lọ́rọ̀ yàn ìṣòro kan kò jẹ́ kí wọ́n lọ́rọ̀ yàn gbà ní báǹkì tí àkáṣe àwọn abánipẹ́rẹ́ yàn ní báǹkì tí wọ́n sì máa ti ìlẹ́sìn lówó. Ẹnìkẹ́dẹ̀ ní ká ṣe ọ́gbà lọ́wọ́ rẹ̀ sótìyé kí ni àtọ̀ láàrin pé kí wọ́n gbọ́dọ̀ tọkọ fi èlé sí pẹ̀lú pẹ̀lú kẹrin rí kò sí àtọ̀ sẹ́rí àtàkìfò fẹ́kẹ́ ń bẹ̀rùn àti àbíjá ń pè ní àtàkìfò fẹ́kẹ́ àbí àtọ̀ sẹ́fò fẹ́kẹ́ sẹ́rí ntọ́jọ eléyìí ohun tábà kó kalẹ̀ àwọn òṣòlù yẹn tá kó kalẹ̀ tí ọ̀rọ̀ fi ẹ̀sẹ̀ jẹ́ bí fáríwò tábẹ́ fún ìdájọ́ ìwòlọ́jọ́ ntọ́jọ náà kọ́kọ́rọ́ dò tẹ́ bá wò lọ́wọ́ bọ̀ tẹ́ bá wò ni. odò kọ́kà change fi a mú pé nǹkan ló kọ mí tẹ́ pé a fẹ́ kí ìdájọ́ yà sọ̀kò ẹ̀ ń ń pè ọ̀pọ̀ padà ọtí mo ń ká pèsè pé nǹkan tí ya gágá ni amúra ya gágá iná amúra ya gágá kí wọ́n máa pọ̀ síbẹ̀ tí ó ṣe ọtí lẹ́tọ̀ ṣùgbọ́n báwo dáadáa rí pé ìtumọ̀ pé èèyàn yá èèyàn lówó ó fi gba èlé náà ṣé ibi tọ́rọ̀ èlé débi pé kọ́dà kó má jẹ bọ́yá ẹsẹ̀ntì ń bẹ́ ẹsẹ̀ tẹ́lẹ̀ kàkàlọ́kà jọ àwọn yáwó lọ́dọ̀ ni wọ́n ní àfọ́tọ̀ yìí dákùnmá lọ́lẹ̀ fáwọn alájì ní ìgbé ní àìsà ìgbọ̀lẹ̀ wà yìí dákùnmá lọ́lẹ̀ fáwọn alájì ní sáfìbẹ̀jì ní ẹ bá fún wa ní ansẹ̀tì yìí o ṣe ó ti di pọ̀ pé mo gba èlé wọn ni tuma kóòlù kọ́rọ́dín dárò náà fún wa torí pé owó tí wọ́n wáyà lọ fi benefit lọ́wọ́ pé mo ti rán wọn ṣẹ́ tí wọ́n bá yọ lọ́wọ́ mi nìyẹn nígbà tí ìran wọn rẹ̀ láàrin tó bá yẹ pé ẹni tí máa ń ran tí máa ń ran wọn nírú rẹ̀ náà tẹ́lẹ̀ kò sí ẹ̀ka ṣùgbọ́n èèyàn náà wọn rẹ̀ dá so nǹkan kan ló ti wọn wọn á do wọn á yáwó lọ́wọ́ mi kí wọ́n ní ẹ̀dá kàbá dé kínní lọ. pé àdájọ́ àdájọ́ tẹ́tẹ́ wá wá ọ̀tẹ́ ní ti pé ten thousand ọ̀yẹ́ ẹ bá dé kínní lọ sí àgbọ̀ọba kọ́lá bẹ pé ibẹ̀ náà ní eh, pharmacy tí àwọn bá wá sí ẹ̀bẹ̀ tó máa dá pé ìkábá wọn láàrin àwọn tẹ́lẹ̀ pé ní mo ti sọ pé ẹ bá dé ìkábá ẹ lọ ní wọ́n tẹ́lẹ̀ òṣì kankan ibi tó ọ̀kan náà àwọn àìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin àdánù àdánù Abu Hanifa ọlọ́run ṣe wọn lábàá tó lówó wọn máa ń bọ̀ àyàn lọ́wọ́ wọ́n sì máa ń kẹ́ àwọn akéwò wọ́n sì máa ń yá àyàn lówó wọ́n yẹ́ nìkan lówó ó ti tó tàbí tẹ́ kó san wọ́n á fẹ́ lọ lé san ẹ̀sìn owó wọn àwọn ọmọ akéwò tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n wá tẹ̀lé wọn lọ sí ibi tó ti sanwó ó wá dé àkókò tó rùn mú àwọn akéwò àfà ẹ bọ́ síbi bòjì lé torí pé wọn bá bọ́ sí ibùgbé rẹ̀ mo ti sàǹfààní bí ibòjì ilé rẹ̀ nu owó tí mo wá tó jẹ mi mo wá sìn kì í ṣe pé ẹ̀hẹ́n sọ lọ́jọ́ mi wá kì í pé mo wá ti tẹ́lẹ̀ tó ìlẹ́tọ̀ sọ ní túmọ̀ sí pé mo ti gba ìlé ó ti dúpẹ́ mo gba ìlé lórí tí mo yá nu. ẹ ò sọ̀dọ̀ tí àwọn èèyàn yẹn sá fún nǹkan tó lè kó èèyàn bá lọ́dọ̀ ọlọ́run ọba ló jẹ́ pé tó wà aslam àwọn kan níbẹ̀ lọ́tọ́ láwọn sọ pé wọ́n kà kún mustabihat àbí jẹ́ pé ṣùgbọ́n wọn ní ṣùgbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnu àwọn onímọ̀ lè pé méjì bẹ́ẹ̀ àbí mẹ́ta bí bẹ́ẹ̀ wọ́n kálukú lè lẹ́rìí lórí tí wọ́n sọ lóòótọ́ ṣùgbọ́n àrí pé lójú ń bẹ́ ń bẹ ọ̀mí tó yẹ pé ká fílẹ̀ ká ṣe tó ṣe kíni òní sí ẹ̀hẹ́n ìyẹn ni kí n ò ṣe ní tọ́nà pé ọ̀bẹ̀ iná hùmọ́ iná halala báyé náà ọ̀bẹ̀ iná hùmọ́ wàlhàrà báyé náà ọ̀bẹ̀ iná hùmọ́ ọmọ mùsùlùmí ومن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن ومن وقع في الشبهات وقع في الحرام bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wọn so ìyẹn ni kí n máa ṣọ́ ṣùgbọ́n àǹfààní irú ọ̀rọ̀ báyìí ni pé táwọn onímọ̀ bá ya ọ̀rọ̀ ya tí wọ́n bá ya ya pẹ̀lú fọ́nà méjì wọ́n bá sọ̀rọ̀ méjì mọ́sí àlàkà àbí jù bẹ́ẹ̀ lọ. tí bá nìkan mí wájú yàn tó jẹ́ halal pọ́nbélé tó jẹ́ pé haram pọ́nbélé lọ́wọ́ àwọn wájú yàn nǹkan mí tó jẹ́ pé láàrin àwọn onímọ̀ tó sọ pé tani tó jọjú ni pé èlé kọ́ọ̀dù ẹ̀yà náà lọ fi jọ ìgbẹ́ ilé yìí àwa rí ẹnìkan tẹ́ pé ibi tó wà pọ́s ni wọ́n ń lò kò sí báńkì mbẹ́ a sì lẹ́nìkan tẹ́ pé òun jòkó pé èlé nìkan tá à ń gbà pípé báyìí báyìí báyìí gba owó báyìí kò fi ṣèlé fún mi tí a kò sí àpẹnu bí iye tó tọ̀ ń ṣe ṣùgbọ́n ara ìlọ́mi tọ́ pé ọ̀rọ̀ pọ́s o ọjọ́ nǹkan báyìí tí èso tọ́jọ́ ọ̀rọ̀ rí bà kọ́ńtọ̀ wọn ṣe nǹkan tí ìyapẹnu bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yẹn ó ṣe dúpẹ́ pé ó ṣe nǹkan tí àwọn onímọ̀ pẹnu pọ̀ pé haram lọ. wọ́n yẹ kí nǹkan yẹn ti sàbàdàn tí ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́pẹ́ nǹkan halálé wà wájú yàn báyìí tí wọ́n fi tí ìrújú bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe ọlọ́run àbọ̀lá tí ó ní yàn so wọ́n tọ́jú ẹ̀kọ́ náà sọ̀rọ̀ service sector ibi táwọn bá fẹ́ kájà káwọn service sector ibi táwọn bá ní káwọn mọ́ta káàdì tó wà ọ̀hún tó wà fẹ́ ẹnu ẹni tí ń tajà náà ti ṣe ìdòtò ìpapọ̀ tẹ́lẹ̀ torí kẹsí ok fish price ok omi at the end of the game, and that people they will the people that is that commission? Eh. But wọ́n ṣe ọgbà ẹni tó ń lọ sí àti wọ́n ń da owó lọ́dọ̀ àwọn kọ́sọ́mà. Nípa ti kínní, àwọn kan bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ kínní. sọ transaction of us kọ̀ọ̀kan ló ń dájọ́ kọ̀ọ̀kan. Wọ́n fẹ́ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn pọ̀s bí a ten five ní àwọn lè máa jẹ́ a ní ten naira. so alájì gbìn àwọn ra ọjà láti kọ́ńtì ní ọjà kan ní ké kọ́ńtì ti ní láìpẹ́ owó bọ́lá. tọ́tà ti dàgbà. àwọn tọ́tà bẹ́ẹ̀ nà lọ́dọ̀ kọ́ńtì kọ́ńtì ti ní ẹ̀sìn ọmọ àti ọ̀sẹ̀ àpẹẹrẹ ọjà one thousand àti one thousand ọ̀sẹ̀ kọ́ńtì kọ́ńtà ní one thousand budget na ní one thousand débi pé tó ń lò fún ìlú tó bá tàbí one thousand lọ ó lè ra ọjà wọn lọ. tí ẹ̀ wá lọ́dọ̀ ìyọ̀sìn ìlú ìyọ̀sìn ẹ̀ ó wá sí pos iwájú ẹ̀. ṣé àwọn pé báńkì ó ti gba ten naira nínú táàkì náà pé ẹ̀kọ́ jẹ lérè. tó ìbéèrè wá ní pé ọ̀nà pé kí èrè àwọn má ti di dínkù lọ́dọ̀ tí wọ́n pé wọ́n tọ́ fún ní owó lọ́wọ́ tó wọ́n bá lè ṣe. àmọ́ bá kò lè sí ìjọba fọ́ọ̀mù ìpè pos gba owó kí làwọn lè ṣe láti fi lẹ́yìn èmi á tún fi fún àpẹẹrẹ lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tí wọ́n á sì gbà tí pos tóbi nọ́mbà transaction pos kò pọ̀ so in a month average a lè sọ pé nǹkan tó máa bá pos transaction tankoya ten thousand kọ́kọ́mọ̀ lè mọ̀ ẹ́ èèyàn wò pé kò ṣe fara mọ́ ìgbà tí cashless wá dé ní ẹgbẹ́ gbogbo ọjà tíyàn fẹ́ rà ps transaction ó túmọ̀ sí pé bí àpẹẹrẹ ìlú mọ́ǹtì nǹkan tó máa bá ps yẹn lọ almost fifty thousand ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́pọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi mórí sí ìṣura pé ọba fẹ́ ṣe pos ẹ máa fi báyìí fún láti lè jí owó yẹn ní irú situation bẹ́ẹ̀ yẹn àwọn mí ò gbọ̀ngàn fún ọkọ mi náà ní adúlé pé wọ́n ti tájì yẹn sínú ọjà kọ̀ọ̀kan ibi tẹ́lù fún bẹ̀rẹ̀ mẹ́rin pé èèyàn tó fẹ́ sọ fáàṣì fún mi ó ti sọ ní owó tẹ́tù fi sí ibi ọjà káàkiri ní èèyàn tó ta mílò tó ta kínísì èèyàn fẹ́ sọ káàṣì mo tẹ̀ sí fi owó tó fẹ́ sanwó sí káàkiri sí báńkì bẹ́ẹ̀ mo ti fi sínú mílò ẹ̀ èèyàn tó fẹ́ sọ káàkiri ọ̀hún ṣe ṣe transaction yẹn. yóò wá fẹ́ ṣe pos transaction yẹn èèyàn wà sọ pé wà òkú bá lọ́ọ́ pos transaction ó kan wọn in most cases òfin sábà wà accuracy ti ṣe báyìí ní báńkì máa gbà àwọn ọ̀pọ̀lọ́dọ́gbọ́n tó ti bọ́ every one thousand one hundred thirty naira fún ọ̀pọ̀lọpọ̀ kọ̀ wọ́pẹ́ between five eh, one thousand to five thousand ló kù fifty naira ìyẹn làwọn ilé epo wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ tó owó yẹn máa ń sábà pọ̀ ju owó tí báńkì máa ń ṣáàjì lọ. àwọn tó tún pọ̀ tó tún bẹ̀rẹ̀ náà tún pọ̀ tó gbé irú ọ̀dọ́ tí wọ́n sì ìbátà àṣẹ nígbà tí ilé ẹ̀kọ́ òní pé fifty naira ẹni tuntun wá lóṣù. èyí tí sáré ní sílẹ̀ ni pé owó tó bá ju ten thousand lọ hundred naira lọ́wọ́ lọ́wọ́ àti ìwò pé ó ti dira wọn tó bá jẹ́ twenty thousand naira náà ọmọ àgbà two hundred naira ó ti dira wọn nítorí pé ẹ̀kọ́ náà wá ẹyẹ fóun náà tí ò bá káàdì owó náà kò fi síra ní tó bá kù láti fi orí kó ìyọ́n sọ pé bákan náà ni pé maintenance náà wà pẹ̀lú pos rẹ̀ then ọ̀pọ̀lọpọ̀ bs tó wà yìí sì kò ń sọ̀fẹ̀ èèyàn tó ní pos ó fowó gbà tí ò sọ̀rọ̀ tí wọ́n á twenty one thousand five hundred arábẹ́yẹ kan tí ò lẹ̀ sí gbogbo báńkì bẹ́ẹ̀. so ní ìyẹn ní aláìsí. ṣé wọ́n ti gbá àbí. ṣé wọ́n ti gbá ẹ̀ wọ́n báńkì ayé ìgbà tí báńkì ti fún àwọn èèyàn ṣáàjì ìgbẹ̀gànra pọ̀ ju àwọn tó ń so ní kúkú yẹn ni aláàjì bẹ irú ibẹ̀rẹ̀ sí tábà sí ilé ní méjì tẹ́tẹ́ náà tó lọ lórí aláàjì tó máa fi pàdé Eh. so that ẹni tí wọ́n ṣe á ti pé relé ọ̀nà àdéka fún kí sí pé tùmọ̀ rìbá tó jẹ́ rìbá ní eh, tó jẹ́ rìbá tàbí ṣe kíní gàgà àìnà gàgà so that ìtumọ̀ ẹ̀ ọ̀sán lórí tó ń túmọ̀ sí ni pé ọ̀nà tá a fi ní tàbí tàjà láàrin ara wa pé ṣé haram ni àbí ṣe haram náà so that irú eléyìí wọn yẹ kí ẹni tí ń tajà yẹn kọ́ kà ṣàlàyé fún ẹni tó fẹ́ ṣe kíni ẹni tó fẹ́ rajà tọ́básàdà ìfẹ́ tí bá rà tọ́básàdà ìfẹ́ tó so tó sì bùkátà kọ́ rajà so yóò rà yóò máa pé kése pé wọ́n jẹ owó lọ́nà tí ò tọ́ ẹ̀hẹ́n bẹ́ẹ̀ yóò sì jẹ́ so ìbẹ̀rẹ̀ mọ̀ fẹ́ tí ọba wá kò ní ṣe kí ọba sì tẹ lọ́rùn kò ní rà ẹ̀hẹ́n so yá ibi tí mo rí ní kínní irú náà ṣe ń ṣẹlẹ̀ sí àwa táwọn rajà náà àwọn ìpé àbíkí wọn sára sára sára yìí abẹ́ ẹ̀jẹ̀ tìrà tán mo lè pè abẹ́rẹ́ o irú àlàyé báyìí wá lọ́dẹ̀ lómi tọ̀ wọ́n sì yọ ọ ṣùgbọ́n lómi ẹ̀rọ pé wọ́n bá ti mọ̀ tàbí wọ́n ti béèrè kí n tó ṣe pé kí n rárá pé mò ń rárá lómi tí ń ta fún mi tí wọn ò béèrè charges kàtà ń lọ lọ́dọ̀ àwọn tọ̀ lẹ́nu ṣe wọn ṣe so tẹ́wọ́n àlàyé bá ti wá kò ní ṣe pé kò sí ní sí ìyàn jíjá láàrin wọn gánà pé à kí ló dé tẹ yọ báyìí lọ kí n ṣe dé báyìí náà tọkí nígbà ṣe àlẹ́ àgẹ́t ó bá ti tẹ́ ń tọ̀ wọn lọ́rùn yóò rọ àjà lọ́dọ̀ yàn yóò rọ tẹ lọ́rùn kò ní rà lọ́jọ́ kẹsàn-án àwọn kan mìíràn lọ́jọ́ pé ọyẹ kí wọ́n ti wá láti pìlẹ̀ gbé àwọn tó ṣe àwọn kan mìíràn gbé nǹkan kalẹ̀ nílùú wáyé kí wọ́n tó gbé kalẹ̀ ọyẹ kí wọ́n ti wọ pé ojú òní ẹ̀sìn fi wò tó bá jẹ́ pé wọ́n bá jẹ́ mùsùlùmí o àti bá yẹ pé àbí nǹkan yẹn láàrin àwọn mùsùlùmí bá ní ẹ kí wọ́n ti jọ máa tébọ̀ ẹ̀ kí wọ́n tó tébọ̀ rẹ̀ pẹ̀lú àwọn onímọ̀ ṣẹ̀ríà so kí wọ́n tó ṣe àwọn ètò àwọn ìgbékalẹ̀ ọ̀rọ̀ mi lọ́wọ́ pé nǹkan tó ẹ̀yìn lọ́yẹ kí a ti mọ ọ̀rọ̀ ńjọ́ mi bàtí ọba ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé àwọn akáka jẹ́ kí wọ́n kalẹ̀ pé pé wọ́n jẹ́ pé ìsọ̀dì yóòn so ó lè tako ìlànà tó náà tàtà níbi sọ́lọ́sọ̀rọ̀ kọ́nà kọ́ máa kọ́ṣọ́ wọn di haram kọ́nà kọ́ pẹ̀lú kọ́ gáàdì wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا